ògbóòre ìbàdàn gbàlejò tọ̀ntàn haran wọn ti dé e ládé. kábíyèsí o. àrà ọ̀tọ̀ ni eruku lálá àtẹ̀gùn tútù ó fẹ́ lù mí lára àjà àbálẹ̀. ó dáa níbo gan-an látẹ̀gùn tútù yìí ti ń fẹ́ wá. wọ́n kí i káàbọ̀ sílé orin challenge ìbàdàn fresh one oh five point nine fm ọ̀gá ni master. ìbẹ́pẹ tó pọ́n lápọ̀jù ó jábọ́ ó fọ́n ká ah, ló bá tán èso dáradára ti fọ́ adégun kẹ̀kẹ́ kọ́ lọ́mọ ẹlẹ́yin gbogbo ẹ̀yìn ti fọ́n ká àtẹ̀yìn àti èso àjàrà wọn ò lólùṣọ́ gidi ni èso tọ́lọ́run gbìn yìí ó ṣe bọ́ọ̀mù ló fi wáṣọ torí kó má bàjá bọ́fọ́ la ṣe pa kó yí i ká ajá balẹ̀ rèé ó ó sì pọ́n ó tún ń dán one oh five dot nine fm na fresh e dey fresh káfọ́ olówó ọjà kó dán mọ́rán. gossip news. na fresh e dey fresh. ká ṣètò tó kúnjú owó. oh do ó ń dán mìíràn. programs full of wisdom o. na fresh e dey fresh. papa mama my brother my sister make una dey hear am o. fresh fm na the ogbonge radio where they rain o. no be only for naija káàkiri àgbáyé pátá náà ti ń gbọ́. america chicago paris manchester canada london united kingdom etc. fresh fm dey make dem fresh o. Oh. ìwọ oh. náà darapọ̀ báwọn jẹ sọ kókó ayé rẹ bẹ̀rẹ̀ sí ní dán pẹ̀lú àwọn ètò tó ń tún ni láyé tò àti èyí tó kọ́ni lọ́gbọ́n fẹ́lẹ́fẹ́lẹ́ lè kó èyí o ó dùn tó o tún dán one five dot nine fresh fm ajá balẹ̀ tuntun. fresh one oh five point nine fm. kékeré mo ti bẹ̀rẹ̀ ṣeré ṣe ojú ọ̀nà mi. kékeré mo ti bẹ̀rẹ̀ ṣeré ṣe ojú ọ̀nà mi. tán tán ṣe bẹ́ẹ̀ jọ ọmọ ìkúrò Fresh FM one oh five dot nine yan Paso Police òun láyé ń gbọ́ tó mi ilẹ̀ tètè jó music house nìbàdàn mi challenge náà àgbẹ̀ bá àgbà àgbà. Fresh FM nìbàdàn làwà. ẹ kú ojúbọ Ajaabale tún ti dòde Fresh FM tó kílẹ̀ falafala. ẹ kú ojúmọ́ Ajaabale tó ti dòde o lórí Fresh FM. ibẹ̀ ṣe tá a mi sí. ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. ajábalẹ̀ lórí Fresh FM ajábalẹ̀ lórí Fresh FM àwọn ìròyìn ilé wa tó jáde fún tòní jáde kákó káàkiri àgbáyé ẹ wá gbọ́rọ̀ yìí lórí Fresh FM Ajaabale lórí Fresh FM. Ajaabale. ọpẹ́ báyìí náà ní fẹ́ni káyé àwo talára iyè náà ní fẹ́ni kájọ àwo tòde ìjérò elódíá fún ọ̀rọ̀ kan mọ̀dìmọ̀dì tí fojoojúmọ́ béèrè tí kì í fọjọ́ kan dúpẹ́ ọpẹ́ olóore báyìí náà làdá àdá ẹ ṣé o ọlọ́run wa ẹ ṣé o ẹ̀yin olólùfẹ́ ìkànnì yìí ẹ ṣé àdúpẹ́ lọ́wọ́ yín bẹ́ẹ̀ ṣe ń gbádùn wa ìkànnì fresh one oh five point nine fm ilé orin challenge nílùú ìbàdàn iná lẹ́wà ajá àbálẹ̀ ròyìn ńlá tún gẹ́gẹ́ bí ìṣe wa lóòrọ̀ tòní. Ah, àwọn ìwé ìròyìn olójoojúmọ́ lẹ̀ wá bá a ṣe kó wá Nigerian Tribune Daily Sun Vanguard àti The Punch iná látúnkúdé lóòrọ̀ tòní méjì méjì náà lásìmú àbábà lọ́tún àgbègbè lọ́sìn àbábà lọ́tún àbábà lọ́sìn náà omi ẹ̀kọ́ ẹ̀kọ́ náà ni gbogbo ẹ̀ ó padà wàá jọra wọn ni àmọ́ lóòrọ̀ tòní kíní kan ń bẹ tí wọ́n ń pè ní. Ni olówó jẹja hmm, ẹ̀fọ́ òun bí èèyàn bá rí ẹ̀fọ́ olówó jẹja tó sì rọra firú díẹ̀ sí níwọ̀nba bó bá jẹ́ pé ẹ̀jẹ̀ eléjò òun lórí tó sì kan jù sínú ẹ̀ kó wá fi lára balẹ̀ kó jẹ́ pé ẹ̀jẹ̀ eléjò yẹn kó fa omi ọbẹ̀ fún eléwó jẹja yẹn kó fa àmù dáadáa ẹ lọ wá àmàlà tí ń dì í tó bá sì jẹ́ pé ẹ̀bà náà ni bóyá bíi gàrí òkòló tàbí màyà lọ́nà bàpá lọ́hùn ó ti mú yẹ̀sìn náà yóò dáa kò ní bàjẹ́ àní báwọn jẹ́ńjẹ́ ìbànújẹ́ a sì ní jẹ́ńjẹ́ ìkorò adùn adùn iná nítorí àbánu afárá òye adùn adùn làá jẹ láṣẹ Samuel gbé sàbí ló kọ tèmi bó wà nìkan. mo ní hun. o kárí láyé ọmọ ayé. àti pé hun. mo lè sọ pé hun. alpha yes <laughs> ẹ jẹ́ àti ṣé ká ti bi pẹlẹbẹ mọ ọ̀lẹ̀ jẹ ni àbí ká ti bi rúgudu gbé ah, ọ̀lẹ̀ mi. èmi á ti bi rúgudu mo jẹ ní o torí ẹwà èdè tí ń wọlé tí ń jáde yìí. ok interest rẹ tó. ok hmm. nígbà tí ìjọba nàìjíríà ní gbogbo ilé ẹ̀kọ́ gíga ilẹ̀ yìí wọ́n bẹ̀rẹ̀ sí ni máa da ìdá mẹ́rin nù ìdá mẹ́wàá gbogbo owó tí ń wọlé lábẹ́nú hmm. forty percent gbogbo IGR wọn padà ẹgbẹ́ àwọn ilé ẹ̀kọ́ gíga tí wọ́n ti ń kọ́ àwọn olùkọ́ onípò kínní sọ pé àwọn ní kò áṣù o kò lè work ẹ sọ pé kò lè work a lè dá forty percent kankan padà máa dá sí àsùnwọ̀n ìjọba àpapọ̀ látara owó tá a bá ń pa á wọlé. Nigerian Tribune lójú ewé kínní rẹ̀ ní àkórí ìròyìn wà tí wọ́n ní àwọn bùdókọ̀ ojú omi orílẹ̀-èdè wa Nàìjíríà ti reluwé àti abala ètò ìgbòkègbodò ọkọ̀ míì ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè yìí NLC àti àjọ kejì tó ń rí sí ọ̀rọ̀ ajé TUC bí wọ́n ṣe bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì ní tìbútòrò wọ́n ti lọ dí àwọn ọbẹ̀ pa o ipe kí gbogbo nǹkan ro wá pé ìjọba àpapọ̀ wa sọ di mímọ̀ fún ẹgbẹ́ òṣìṣẹ́ pé ẹ sì rántí ọ̀rọ̀ tó wà nílé ẹjọ́ ṣá bẹ́ẹ̀ ṣe ń kọjá ìyára yín yìí yọ padà wá lẹ́yìn o bí òkú ìyá jọjọ ọ̀rọ̀ ń bẹ lójú ewé kínní ìwé ìròyìn ti Nigerian Tribune Daily Sun òun náà gbé lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí wọ́n ń sọdúnmọ́ ẹ pé labour ní kíni ìjọba àpapọ̀ àti ilé-ẹjọ́ ṣe. Hmm. ìjọba nàìjíríà gbé àwọn askari kúò lẹ́yìn àwọn bọ̀rọ̀kìnní ìlú tẹ́ ẹ máa ń fi ìbò pè ní vips wọn àbàtẹ̀ one hundred thousand àbàtẹ̀ ọgọ́rùn-ún lọ́nà ẹgbẹ̀rún ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún kan ọlọ́pàá ni ìjọba àpapọ̀ ti gbà lẹ́yìn àwọn bọ̀rọ̀kìnní ìlú ìròyìn pé ókè ókè. Okay. okay àwa kì í ṣe ẹlẹ́tanú tàbí alábòsí òṣèlú Tinubu sọ̀rọ̀ ọ̀rọ̀ kíni kú oríire ló fi ṣọwọ́ Hope Uzodinma ti ìpínlẹ̀ Imo kú oríire o Òdòdó ti ìpínlẹ̀ Kogi kú oríire ẹgbẹ́ òṣèlú PDP náà tó jáwé olúborí ní ìpínlẹ̀ Bayelsa mo kí gbogbo yín kú oríire ẹ ṣàṣeyọrí o ẹ sì ní takú sọ́nà bí èéfín ìwé ìròyìn ti The Daily ń ló gbé àkórí ìròyìn ó ń bẹ lójú ìwé kìíní rẹ̀ bẹ́ẹ̀ ni ìwé ìròyìn Nigerian Tribune náà gbé pétọ́ lẹ́yìn ọ̀rẹ́yìn Diyoyediri ó padà jáwé olúborí gẹ́gẹ́ bíi gómìnà ní ìpínlẹ̀ Bayelsa. Hmm. èèyàn ṣẹlódì òní èèyàn ṣẹlódì tó jáde nù ìwé ìròyìn láàárọ̀ yìí pẹ́ gbé òṣìṣẹ́ páwọn ogun lé kò ní gbèdéke ijọ́ tí ó parí o kẹ́ ẹ mọ́ fọkàn sí péjọ kan ni ó parí NLC gara sọ̀rọ̀ ìjọba àpapọ̀ wàá kìlọ̀ fẹ́nẹ́ sí pé ẹ mọ̀mọ̀ fẹnu fẹ́ra bí abẹ̀bẹ̀ wájú òfin hmm. pẹ̀lú ìgbésẹ̀ burúkú tí ẹ̀ ń gbé yìí yọ ọ́ lẹ́yìn o ìròyìn yẹn pé TUC àti NSC ti wá kọ epistelli sí ASUU iléeṣẹ́ àtàwọn òṣìṣẹ́ tí ń ṣiṣẹ́ lẹ́ka iná ọba àti gbogbo àwọn tó kù pé etí yín mélòó ẹ tẹ̀lé lànà ìyanṣẹ́lódì àṣẹ tá a pa o hmm. justice for Ajaero justice for Ajaero ìròyìn yẹn ní kígbe bẹ́ẹ̀ ìta gbangba the punch fún tòórọ̀ yìí. ẹ lu àjá ẹrò nìkan kọ́là ń fẹ̀hónú hàn lé lórí o àwọn ẹ̀tọ́ wa kan náà wà tá a ti béèrè tẹ ẹ̀kọ́ tí ọ̀gbọ́n yìí ẹ̀ dá wa lóhùn bẹ́ẹ̀ bá ti dá wa lóhùn ó ti tán ogún omi ogún ó sinmi àmọ́ bárọ̀ ni ò bá ti wálé òun kò yóò ní sinmi ogún lọ o hmm. agbẹjọ́rò àgbà fún orílẹ̀-èdè wa nàìjíríà Lateef Fagbemi ó sọ̀rọ̀ ẹ̀yin ẹgbẹ́ òṣìṣẹ́ igun méjèèjì ẹ gbọ́ ohun tí ẹ̀mí ilé-ẹjọ́ ń sọ fún ẹ̀yin ọmọ orílẹ̀-èdè yìí àtẹgbẹ́ òṣìṣẹ́ lápapọ̀ Daily Sun ń ló ṣàlàyé ìròyìn àmọ́ lọ́wọ́ ọ̀sàlẹ̀ ìròyìn kan wà tí ò dùn mọ́ nínú o bẹ́ẹ̀ ni ìwé ìròyìn ti Nigerian Tribune náà gbé wọ́n ní ìjọba ilẹ̀ Saudi Saudi Arabia government wọ́n ní àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n ti fún ní páálí tẹ́lẹ̀ yìí pé ẹníwèé láti wọ̀lú wa tí wọ́n ń lọ bíi ọ̀tàlérúgba àti mẹ́rin two hundred and sixty four Nigerians wọ́n ní ń ṣe wọ́n tó padà tó kábánà wọn pé ìwé tá a fún yín awọ́gilé ẹ̀ láǹfààní àti wọlé mọ́ kí ló lè fa sábàbí eléyìí wọ́n láwọn kan náà tó ń lọ bíi igba ó dín díẹ̀ one hundred and seventy seven <laughs> ni wọ́n padà wọ orílẹ̀-èdè wa Nàìjíríà wá kí ló lè fa sábàbí ọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn pọ̀ o nínú hmm. ìwé kọ́bọ̀ ìwé ìròyìn Nigerian Tribune àti gbogbo ìwé ìròyìn olójoojúmọ́ lẹ̀ yìí hmm. ńlọgbẹ̀ẹ́ kàbíyèsí ọlọ́run Tinubu sọ fún ẹgbẹ́ tó ń ṣe kò àjọ tó ń ṣe kò kárí ọ̀rọ̀ ètò ìdájọ́ nílẹ̀ yìí National Judicial Council pé àwọn agbẹjọ́rò tí wọ́n bá dáńtọ́ lẹ́nu tí wọ́n gbó lérìgì tí wọ́n sì gbójúgbóyà ní kẹ́ẹ̀yàn o sáwọn ilé ẹjọ́ tó ga jù àti ilé ẹjọ́ kọ̀tẹ́nlọ́rùn Tinubu lọ sọ bẹ́ẹ̀ fẹ́ ń jẹ sí i ojú ìwé kẹsàn-án ìwé ìròyìn Vanguard tààrọ̀ yìí. lábala ti ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ ìdánwò wáyẹ́ẹ̀kì tí wọ́n máa ń ṣe ní kíláàsì tẹ́lẹ̀ wọ́n ní yóò mú yanyan yóò túbọ̀ mú yanyan ju bó ṣe wà tẹ́lẹ̀ lọ lásìkò yìí ìdí àti túmọ̀ ni pé wọ́n ó gbé ìdánwò yìí di orí ẹ̀rọ ayélujára tí wọ́n sì máa ṣe ìlànà ti CBT àwọn akẹ́kọ̀ọ́ tó jẹ́ pé aládàáṣe private candidates wọ́n ní àwọn náà láǹfààní láti máa kópa ń bẹ̀ àmọ́ wọ́n ní òbítíbitì gbèsè kan ń bẹ lọ́rùn ti ìlànà NIMC iléeṣẹ́ tí wọ́n ti ń ṣe káàdì gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè fúnni tí a sì ti gbé gba nọ́mbà NIN kankan wọ́n ní iṣẹ́ àkànṣe tí ó wà lọ́wọ́ wọn tí wọ́n ń ṣe lọ́wọ́ yìí gbèsè tó wà lọ́rùn NIMC yìí ń ló ṣeé ṣe kó fẹ́ ṣe adínàgbò òkú díẹ̀ fún àwọn iṣẹ́ àkànṣe náà ojú ìwé kínní ìwé ìròyìn ti Nigerian Tribune ibẹ̀ ló iléeṣẹ́ tí ń lo ìmọ̀ ìjìnlẹ̀ fi ṣèwádìí ọ̀rọ̀ tó bá rújú forensic frame kan ti tú àṣírí pé èyí ní bí wọ́n ti ń ṣayúùyù mímọ́ lu ìwé ẹ̀rí ní gbàǹjo ní LASU hmm, ìròyìn ẹ pé ok o nínú ìròyìn mi ẹ̀wẹ̀ àṣìmọ̀lówó sísọ lójú ọ̀rọ̀ ó ní bí Tinubu bí ó bá ṣe bó ṣe tó àti bó ṣe yẹ lẹ́ka ọrọ̀ ajé ilẹ̀ yìí yóò mú yes hmm. bẹ́ẹ̀ lọ́rọ̀ ajé Nàìjíríà òun náà yóò mú yes o nílé ìgbìmọ̀ asòfin àgbà orílẹ̀-èdè nàìjíríà àbádòfin kan ti wà ń bẹ̀ tó jẹ́ pé lọ́sẹ̀ tá a wà yìí wọn ò tún gbé e yẹ̀wò yìí pé ẹja buwọ́lù kó dòun ẹni a bá ti pè lọ́mọ orílẹ̀-èdè nàìjíríà ọmọ orílẹ̀-èdè nàìjíríà náà ni àwọn ọmọ orílẹ̀-èdè yìí ti ń bẹ nílẹ̀ òkèrè àwọn náà máa ń fẹ́ ń kópa nínú ètò ìdìbò àmọ́ ọ̀nà wo ni wọ́n ó gbé gbà wọn ò ṣáà nítorí ìbò kí wọ́n máa sábọ̀ lórílẹ̀-èdè yìí ẹja buwọ́lù kó dòun ká má bàa dùn wọ́n ní ẹ̀tọ́ tiwọn náà wọ́n ní Kánú tó wà ní àhámọ́ bẹ́ẹ̀ bá gbàgbé adarí àwọn IPOB wọn ni wọn ò jẹ́ ó láǹfààní sí àwọn àlejò tí ń wá wá o IPOB ló fi ẹ̀hónú hàn yìí pé ẹ dúró náà ẹ mú èèyàn àwọn sí àhámọ́ ilé ẹjọ́ ní ẹ túlẹ̀ ẹ túlẹ̀ a tún fẹ́ wá wo ẹ tún jẹ́ orí wa kí ló dé gan kí la gbé ń gbà yẹn gan ẹ ṣàlàyé hmm. ìwé ìròyìn Daily Sun ni ló gbé àkórí ìròyìn ilé ìgbìmọ̀ asòfin National Assembly Nàìjíríà ti pèsè ọkọ̀ akérò bọ̀gìnì Uh, coastal buses bíi mẹ́jọ fún àwọn staff national assembly tí wọ́n mọ̀ fi kó wọn lọ wọ́n mọ̀ fi kó wọn bọ̀ láti má jẹ́ kí orí ó ta wọ́n jù látàrí bùkátà owó ọkọ̀ lẹ́yìn tá a ti yọ subsidy ilẹ̀ yìí ìròyìn ni pé ìyẹn kẹ̀dẹ̀ da alright ẹ jẹ́ kí a lọ sí ojú ọjà o ajá àbálẹ̀ orí ìkànnì ajá àbálẹ̀ lásìkò ajá àbálẹ̀ pẹ̀lú àwọn atọ́kùn ajá àbálẹ̀ bẹ́ẹ̀ ni o fresh one oh five point nine àtàjà àpàdàdé ẹlẹ́mẹ̀ọ́. ẹ kú kalẹ̀. ajá balẹ̀. ajá balẹ̀. oríṣiríṣi ìdè láyé fi dè ni ìdè tó ṣe é fojú rí àti tí ò ṣe é fojú rí ká ṣiṣẹ́ bí erin ká jẹ̀jẹ̀ lérí ẹ jẹ́ kí gbogbo èèyàn sọ pé a ti tú mi sílẹ̀ nípasẹ̀ ìpè àwọn bàbá wa nínú ìjọ apọ́sítẹ́lì kristi ó ya ìjájọ pàdé lọ́jọ́ sunday ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n sí ọjọ́ tuesday ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kọkànlá ọdún yìí sunday twenty six to tuesday twenty eight november twenty twenty three nínú ìsọjí ọlọ́jọ́ mẹ́ta tí ọlọ́run ìtúsílẹ̀ ti fẹ́ máa ṣiṣẹ́ st john anglican primary school ìkirè níjọba àbílẹ̀ rẹ̀ wọlé ìpínlẹ̀ ọ̀ṣun ló ti máa wáyé láago márùn-ún rọ̀lẹ́ lójoojúmọ́ prọfẹtẹsì káyọ̀ olúbóyè ọ̀làd méjèèjì CAC general evangelist nigeria and overseas lolúwo máa lò lọ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta pẹ̀lú ìfàmìrọ́rọ́yàn pastor es famuyide ọ̀ràngún regional superintendent pastor elisha o alalade ọ̀ràngún regional revivalist pastor j olú agbábíàká crusade coordinator tó fi mọ́ ọ̀pọ̀lọpọ̀ gbajúgbajù olórin ẹ̀mí pastor ẹ̀sùn ọ̀ládélé president CSC nigeria and overseas ọlọ́run ninety thirty ló fẹ́ ṣiṣẹ́ àtúnṣílẹ̀ ní ọ̀ràngún region ìpínlẹ̀ ọ̀ṣun ọlọ́run àwọn baba wa ń dóde ọ̀ ọ̀ràngún region ìpínlẹ̀ ọ̀ṣun nínú oṣù kọkànlá november yìí ó yẹ jẹ́ káyọ̀ tẹ́wọ́ gbari ayọ̀ kàǹkà yìí o látọ̀dọ̀ làmìlaka iléeṣẹ́ tó ń pèsè ilé gbẹ́dùnú fọmọ nàìjíríà. design bricks homes and properties là ń pèrè ẹ̀ ó yá one two three àti ṣíṣọ́ lójú ẹ̀ ilẹ̀ àlùbáríkà lágbègbè tó yáàyè London Villa Estate rẹ o. apẹtẹ ológun ẹ̀rí road ló wà. nínú àyíká tá a ti pèsè oríṣiríṣi àwọn nǹkan amáyédẹrùn sí ẹlẹtírísítì àti sólà street light tó ń tàn yín ọ̀nà tí wọ́n ti dọ̀dà sí borehole fence àti security tó dájú. London Villa with London experience tètè dìde fúyà máa bọ̀ kó wá yọlẹ̀ tiẹ̀ pẹ̀lú three hundred thousand naira promo price tá a fi já London Villa Estate nínú ọ̀rá lóṣù November yìí kódà òun láǹfààní àti kọ́kọ́ mójú ẹ̀ débẹ̀ kó tó sanwó ẹni bá tún sanwó tiẹ̀ lẹ́ẹ̀kan yóò jàǹfààní odidi àpò sìmẹ́ǹtì fi mú àwọn gbàǹkangbè ẹ̀bùn àgbérelé bíi DSTV GoTV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tètè lọ ra tiẹ̀ kóṣù yìí ó tó parí o. kàn sí ọ́fíìsì Design Bricks tó wà ní Wo Road àti Bódìjà pè wọ́n sórí zero nine zero three nine three seven five one one zero. wàá ra lẹ́tì ẹ London Villa Estate Design Bricks àjọṣọ àti àdéhùn bẹ́ẹ̀ o orúkọ mi ni àṣàkẹ́ gẹ́gẹ́ bí ìyàwó ilé mo ti sin oríṣiríṣi adìẹ rí ní nǹkan bí ọdún méjì sẹ́yìn nígbà tí tóyìn ọ̀rẹ́ mi rí bí mo ṣe ṣe wàhálà lórí àwọn adìẹ yìí ó wàá sọ fún mi nípa adìẹ nọ́ìlà mo fi tó baálé mi létí bí a ṣe bẹ̀rẹ̀ sí ní sin adìẹ nọ́ìlà nìyẹn èmi ni tiyín ní tòótọ́ láìpẹ́ ọjọ́ ìyàtọ̀ hàn àǹfààní jabua ló wà nínú sísin adìẹ yìí sísin adìẹ nọ́ìlà fi mí lọ́kàn balẹ̀ àwọn adìẹ mi ò kí ń kú bíi ti tẹ́lẹ̀ adìẹ nọ́ìlà ò kí ń déédéé ṣe àìsàn bí àwọn adìẹ yòókù adìẹ nọ́ìlà rọrùn láti sìn torí pé àyíká ilé ni wọ́n wà wọ́n sì lè jẹ oúnjẹ àjẹkù ìdílé ṣé ti èrè tabuwa tí mò ń jẹ ni ká sọ ni àbí ẹyin tí mò ń rí tà lóòrèkóòrè ni ká wí kódà mo ràn baálé mi lọ́wọ́ pẹ̀lú ríra àwọn nǹkan díẹ̀díẹ̀ tí ẹbí wa nílò yàtọ̀ sí owó tí mò ń rí lórí sísin nọ́ìlà mo tún jèrè ìlera tó péye èmi àti àwọn ẹbí mi jẹ ẹyin àti adìẹ lóòrèkóòrè láì pa òwò mi lára. dàbí àṣàkẹ́ ra nọ́ìlà ta nọ́ìlà jẹ adìẹ àti ẹyin nọ́ìlà. láti rí ojúlówó adìẹ nọ́ìlà rà á láti iléeṣẹ́ amo farm cibra hatchery fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé pé zero seven zero zero six zero zero zero six zero zero. Oh, yeah. all white gospel ministry presents all white concert season six bó ṣe máa ń wáyé lọ́dọọdún nìyẹn ẹ̀kẹfà irú ẹ̀rí tọ̀tẹ̀ yìí with the theme all power matthew twenty eight verse eighteen friday seventeenth november ọdún twenty twenty three yìí gangan ni o venue kakanfo hall joyce b mobile ring road Ibadan. time is eight pm àwọn ẹni àmì òróró tí ọlọ́run máa lò ni prophet labade moses special apostle mo adesina venerable superior evangelist olùṣèyí káyọ̀dé prophet dr timothy oyekunle pastor a.t williams Service Reverend Dr. Edward K. Alabi Bishop T.V. Adelakun Songs Ministration by Evangelist Dr. Bola Are Lẹ́kọ̀ọ́ Rẹ̀mílẹ́kọ̀ Amos Kẹ́mi Riobo Mr. Gbéra Moses Harmony Israel Classic Títí Euba Fèrè Jésù Ẹ̀ríwándé tó fi mọ́ All White Choir Pastor Oyebola Oyediran is the convener. Dress code is all white. The power of God will manifest in our lives as we come in Jesus' name. Be there. A royal majesty. Ẹ gbáradì àsìkò tó ti tó tariwo bẹ̀rẹ̀ kó dàdí omidan tó rẹwà jùlọ nípìnlẹ̀ ọ̀yọ́ fún tọdún twenty twenty three èyí ni ó sì pé ìgbà ogún tá a ti ń dádí ẹwà fáwọn omidan wa nípìnlẹ̀ ọ̀yọ́ ìtàgé ti wà ní sẹpẹ́ mayor essex brand tó ti ṣe tán láti gbà wá lálejò nínú gbọ̀ngàn felicia ti ń bẹ ní jọgọ́ center nìbàdàn omidan tó bá gbégbá òrókè náà lọlé pẹ̀lú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ti ń kàmì tó tó látọwọ́ ìlàjì hotels and sports resort ẹ̀yin omidan ìpínlẹ̀ ọ̀yọ́ ẹ̀ tamara ẹ̀ wá ṣàfihàn ẹwà àtọ́gbọ́n ti máa mú yín tayọ lóòrèkóòrè fọ́ọ̀mù ìkópa ti wà lẹ́ka kéde àtìpó polówó ọjà ìkànnì fresh fm ìbàdàn pé zero eight zero three seven one seven eight zero four three dídádì wa. fúnmidà tó rẹwà jùlọ nípìnlẹ̀ ọ̀yọ́ ti tọdún twenty twenty three sunday ọjọ́ kẹta oṣù kejìlá yóò wáyé báyìí dípò ọjọ́ kẹwàá tá a ti ń kéde tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nínú gbọ̀ngàn felicia ti ń bẹ ní jọgọ center nìbàdàn bẹ̀rẹ̀ ní dídí aago méjì ọ̀sán ẹgbẹ̀rún méjì náírà lówó wọlé gbogbogbò ìjókòó ọlọ́lá lẹgbẹ̀rún mẹ́wàá náírà omidan tó rẹwà jùlọ nípìnlẹ̀ ọ̀yọ́ ti twenty twenty three agbátẹrù ìpolongo tiwantiwa one zero oh six point five fm fresh fm ìbàdàn àti blast ninety eight point three fm. oníṣẹ́ ọlọ́run àpòsílẹ̀ joseph ayọ̀délé babalá tún ti dé nínú ìsọjí ìbàdàn great harvest crusade nínú ìjọ christ apostolic church ìbàdàn evangelical department nípínlẹ̀ ọ̀yọ́ ló ń pe gbogbo ènìyàn láti wá gba ìgbàlà ìwòsàn ìdáǹdè kúrò lọ́wọ́ onírúurú ogun èṣù pẹ̀lú àkòrí the mighty god ọlọ́run alágbára bẹ̀rẹ̀ láti monday thirteen november to thursday sixteen november twenty twenty three ní agogo mẹ́rin àbọ̀rọ̀lẹ́ four thirty pm ìṣòro lọ́ọ́ fi káàdì rẹ̀ ńlẹ̀ ní friday seventeen november twenty twenty three ní gbàgede empty theatre adamusegba stadium ìbàdàn gbogbo alága ìbàdàn dcc lọ́lọ́run yóò lò nínú ìpàgọ́ yìí pastor noah Mama Adéọ̀sùn pásítọ̀ Emu Adéògún pásítọ̀ Iho e Mosọ̀bàlájẹ́ Yẹmí David àti àwọn akọrin ilẹ̀ Ìbàdàn ni yóò fi orin fawọ́ Ọlọ́run sọ̀kalẹ̀ nígbà tí P.F. Ọwá Prophet Richard Adébáyọ̀ Kọ́láwọlé CAC General Evangelist Pásítọ̀ Aládésáyé General Secretary Pásítọ̀ J.D. Ọ̀nàgùà General Superintendent Pásítọ̀ Henry Ojo Ààrẹ ìjọ CAC lórílẹ̀‐èdè Nàìjíríà àti káàkiri àgbáyé bá ń ṣe iṣẹ́ ìránṣẹ́ nínú ìsọjí náà Pásítọ̀ Dr. Iye Fọlọ́runṣọ́ Ọ̀yọ́ State Zonal Evangelist ni yóò gba gbogbo ènìyàn lálejò Jésù lolúwa. just slack and no yourself. Three zero two zero. Oh yeah, no call you as head you don't sabi say thirty twenty na talk and do now why be say for december thirty first one of the people wey dey play thirty twenty go become landlord o oh. yes just call thirty twenty on top your phone or make you die star thirty twenty ash on top mtn airtel and nine mobile answer the question for any language wey you like na two hundred correct entries go give you the chance to participate for the raffle draw wey go happen for december thirty first where you go fit win ogbonge prizes like two bedroom bungalow electric bike deep freezer washing machine plus including other better better prizes no be only that one o oh. you fit win our weekly prizes with minimum of ten correct entries just die thirty twenty on star thirty twenty ash on top your mtn airtel and nine mobile make you the listen to every program Wait, dr you ayefele They present on top fresh fm every sunday to confirm if you don't win twenty. Two bedroom bungalow for december Not all yourself. you stand the chance of winning zero zero. kò mà sọ ohun tọ́lọ́run mi kò lè ṣe fẹ́ mi ọmọ rẹ̀ o. kò mà sọ ohun tọ́lọ́run mi kò lè ṣe lásìkò rẹ̀ kan wà tí kì í bá tì tó ń ṣiṣẹ́ àmì àtagbára nínú ìjọ world healing evangelical church prophetic and revival ministries soludo layout alexandra odualaro amak nursery primary school àpáta ìbàdàn agbára ọlọ́run kì í bá tì ni ó tún máa rìn kọjá lára ọ̀tọ̀ nínú ìpàdé wákàtí méjìlá pẹ̀lú olúwa olóṣù mẹ́tamẹ́ta ní gbogbo ọjọ́ kejìdínlógún oṣù kẹta síra wọn eighteenth of every three three months aago márùn-ún ìdájí sí márùn-ún ìrọ̀lẹ́ ni plan to attend this edition your miracle is certain with christ ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run yóò máa da ìpèpọ̀ pẹ̀lú ẹ̀mí mímọ́ fún ìtúsílẹ̀ rẹ. olùgbàlejò ni pastor mrs v o fàjẹmísìn. join thousands of people this quarter at world healing evangelical church soludo layout alexandra odualaro amak nursery primary school àpáta ìbàdàn tèmi tiẹ̀ kò ní ṣòro ṣe lórúkọ jésù àmín. nàìjíríà p sixty three ẹ̀mí wa ṣe púpọ̀ ọdún láyé the big thing is finally ẹ̀ tí pọ́ǹpì tó kórè dé ọ̀tẹ̀ yìí jù. gbogbo ọmọ nàìjíríà ká máa bára wa yọ̀ gbogbo àwa tìpínlẹ̀ ọ̀yọ́ ká máa kíra wa kú oríire the big thing ti lè ṣe wa tí pọ́ńpì concept ṣèlérí ẹ̀ a fi ń sọrí àjọ̀dún òmìnira sixty third independence anniversary orílẹ̀-èdè nàìjíríà ó ti bẹ̀rẹ̀ ó ń lọ lọ́wọ́ ó di di sixty three days ní o ẹ̀yẹ́ ra lẹ̀ báyìí léyìíkéyìí sáìtì wa kẹ́gbẹ̀bùn six hundred and thirty blocks ó jì gbèjìgbèjìgbè ọ̀pọ̀lọpọ̀ blocks tó bá ilé ńlá tẹ fẹ́ kọ́ débi tó lápẹ̀rẹ̀ tí pọ́ńpì concept ló tó ṣerú ẹ̀ ẹ̀ tètè má bọ̀ báyìí lọ́fíì ọ́fíìsì wa tí pọ́ńpì concept tó wà ní nọ́mbà twelve àrẹ́tẹ̀dú street àrẹ avenue new bodijà ìbàdàn tẹlifon zero nine one five two two two two two zero five. a ti kórè dé a kórè dé a ti múre wá a múre wá ṣe má ṣe nìyẹn tí pọ́ńpì ló ṣe bẹ́ẹ̀. tí pọ́ńpì concept developer that cares. Alimadi ababita aloga. òótọ́ ni kára ojú pépé la fi ṣiṣẹ́ ajé alimalik ababitas master key kọkùnrin ó jí ní kùtù àì kára ó kọfẹ kó o bọ́ lọ́wọ́ ara ríro àtibàrí fífà so kálẹ̀jọ obìnrin ó bá ìrọ̀rùn dé alimalik ababitas master key là ń perí yẹn egbòogi ìbílẹ̀ pọ́nbélé la fi ṣe kò sì lọ́tí nínú pété tọkùnrin tóbìnrin ló lè lò àmọ́ kò sí fún aláboyún àtọmọ tọjọ́ orí rẹ̀ ò tí ì pé ọdún méjìlá alimalik ababitas master key nafdac lulọ̀ǹtẹ̀ gbà ẹ jí pa papọ̀ kẹ̀ẹ́dá sọ fún ẹ rí i pé nǹkan jò nǹkan lọ. bí ẹ fẹ́ rà á lẹ́yọ ẹyọ tàbí aláràtúntà ẹ kàn sí bestcourt investment company limited tó wà ní amúlòkó ọ̀dẹ́yàlẹ́ àjíà road ìbàdàn tàbí kí ẹ pé zero seven zero five seven eight six three one four eight tàbí zero nine zero seven four eight zero three two nine one almalik ababitas master key òun lèmi ń lò ìwọ náà gbẹlura kò mọ̀ ta bí ẹyẹ olóńgó. àdìmọ́dì kábàbí ta àlọ́gà ǹjọ́ mm. orí káyọ̀dé tó ṣẹ̀ṣẹ̀ já ọ̀ṣàrà ọkọ̀ tuntun tó sì tún ṣí ilé tuntun pẹ̀lú ẹ̀. àǹtí ṣadé ńkọ́ tó ṣẹ̀ṣẹ̀ sí ilé ìtajà ìgbàlódé ti kó gìrìgìrì bá ọ. ó ń ṣáró lójú ẹ ó ń wẹ̀ lójú àbí. <laughs> máa pàjù yẹn dé o làásílẹ̀ kedere. mo fẹ́ sọ àṣírun fún ẹ ó yàrá etí ẹ sílẹ̀. kì í ṣe jùjú o àmọ́ o máa nílò láti mú kí àwọn ènìyàn máa tẹ̀lé ọ tó bá fẹ́ ní àǹfààní sórí ìgbádùn bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni o àwọn tí wọ́n máa dáàbò bò ọ́ lọ́tún lọ́sí àti láàárín tí wọ́n máa dúró tì ọ́ níwájú àti lẹ́gbẹ̀ẹ́ kó o lè ní ìfọkànbalẹ̀ láti ṣe ìgbòkègbodò rẹ bó o ṣe fẹ́ kíwọ náà lè máa ṣàjọyọ̀ rẹ lọ làsákò ni mò ń sọ nípa rẹ̀. ó yá gbéra báyìí lọ sí www.lasacoassuranceplc.com láti lọ wá irú ìdáàbòbò tó máa yí ọ káàkiri lasaco assurance plc ọ̀rẹ́ tó ṣe gbára lé. ẹbí hallelujah ìjọ celestial church of christ rama glorious parish tún pè gbogbo ènìyàn sí ibi ìkórè àgbà ti ọdún two thousand and twenty-three ọdún kọkànlá tí a pè àkórí rẹ̀ ní divine restoration yóò máa wáyé ní promise land estate odòkun health center odò ọ̀nà kékeré ìbàdàn ọ̀pọ̀ ètò ẹ̀mí láti là kalẹ̀ láti ọjọ́ ajé monday ọjọ́ kẹtàlá wọ ọjọ́ ìsinmi ọjọ́ kọkàndínlógún monday wọ thursday ìsọjí àgbàyanu yóò máa wáyé ní láti agogo márùn ìrọ̀lẹ́ di agogo mẹ́jọ alẹ́ tuesday àwọn wòlíì máa wà ní àyíká láti máa ṣọ́nà fún gbogbo ènìyàn friday ní musical concert àwọn olórin ẹ̀mí yóò máa fi orin dáwọ́ lára yá láti di mẹ́fà ìrọ̀lẹ́ olùgbàlejò àgbà akọrin lay superior elder sister deborah salami yóò máa gba àwọn akọrin ìjọ ccc ìkẹjà cathedral parish one ccc polytechnic ìbàdàn student parish àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọjọ́ sátidé ni a máa ṣe sanitation ọjọ́ ìsinmi ọjọ́ kọkàndínlógún ni ọjọ́ ìkórè tí ìsìn náà máa bẹ̀rẹ̀ ní agogo mẹ́wàá àárọ̀ olùgbàlejò àgbà ni most superior evangelist alexander ojimekele come and encounter jesus the divine restorer. kára ó lè pé Hello. ríro kò sí mọ́ àwọn ká ti sá lọ àrùnmọ́ léegun ẹ̀yìn dídùn làkúrẹ́ ìgbé wọ́n ti lọ wá bí wọ́n sí kára o lè pé bàmù rẹ̀ àtòrà dáadáa. kòkó kò lára o t'a gbéra ńlẹ̀ kò dìde. kára o lè pè ń àtòrà wọ̀ àtòrà pẹ̀sẹ̀ àtòrà dáadáa. kegun tó kegun náà. kára o ya gágá. ara ń ronú tẹ́lẹ̀ kò ronú mọ́. tẹ̀bá ti fi kára o lè pè ń ban ra. lẹ́sẹ̀kẹsẹ̀ ló ń ṣiṣẹ́ wọnú igun. tó sì ń ṣe àtúntò rẹ̀. òṣùbù yẹ̀kẹ́ fa párọ̀ fi ẹsẹ̀ dá. fi kára o rẹ̀ ó lè padà yakinlala. action action bó jẹ́ àwọ̀ká àròmọ̀léegun làkúègbé ara ríro tàbí ẹ̀yìn dídùn kára ó lè pín bá lọ́kọ̀ gbogbo wọn agbára pọ̀ kára ó lè pín bá. tuyi pharmaceutical industries limited àwọn tó lórúkọ tó ṣe é gbẹ́kẹ̀lé níbi ká po oògùn òyìnbó ló ṣe é kára ó lè pín bá. ẹ̀rọ ṣẹ̀ṣẹ̀ pín ìrèpàtú òpèrè ta pàtà pọ́npọ́n kára ó lè pín bá ó kì í síbẹ̀. kára ó lè pín bá mú rí àtúrà dáadáa ó yá o wàá ti máa gbọ́ nípa ìpàtẹ naija brand chic trade fair ìbàdàn buy sell and network live at jogos center liberty road ìbàdàn from eighteenth to nineteenth november twenty twenty three tó o bá fẹ́ raṣọ ọmọdé bàtà àti báàgì tó jẹ́ ojúlówó tó fi dórí àwọ̀tẹ́lẹ̀ àwọn ọmọdé ìyẹn kiddies underwear àti gbogbo èlò ọmọdé lónìí rànran ẹ má yà sọ́tún ẹ má yà sósì ọ̀dọ̀ fnf kiddies store ní kẹ́ ẹ gbà lọ níbi ìpàtẹ ọjà naija brand chic trade fair tí ó máa wáyé lọ́jọ́ kejìdínlógún sí ọjọ́ kọkàndínlógún oṣù kọkànlá ọdún tá a wà yìí ìyẹn eighteenth to nineteenth november twenty twenty three ní jọgọ center liberty road ìbàdàn lẹ́ǹdínwó lẹ́ọ̀rajà tó jẹ́ ojúlówó lọ́dọ̀ tiwa ní fnf kiddy store fnf kiddy store àtúntí kó wọlé bìbà ìyẹn aṣọ ọmọdé báàgì bàtà lóríṣiríṣi sáìzì àti àwọ̀ tẹ́ ẹ bá fẹ́ ẹ̀bùn tó jọjú sí ń bẹ fáwọn tó bá rajà lọ́dọ̀ tiwa fẹ́kùnrẹ́rẹ́ àlàyé tàbí láti ọ̀dà ohun tẹ́ ẹ fẹ́ ẹ lè pè wọ́n sórí nọ́mbà yìí zero eight one five five zero four eight two three four tàbí zero eight zero three three nine five. Five one three two 51328 FNF Kiddie Store, bringing out the excitement and beauty in your, your kids. kids. Ajá balẹ̀. Ajá ah, mo pàdé pásítọ̀ mi kan ní ilé oúnjẹ ìgbàlódé. ok. mo bá kí wọn my pastor òun náà kí ah brother samuel mm. ẹ ǹlẹ́ sà o mo ní ẹ̀yin mm. náà ẹ pẹ̀lẹ́ sà mm. àwọn méjèèjì wá rẹ́rìn-ín pé kí ló ń ṣẹlẹ̀. kí ló ń ṣẹlẹ̀. <laughs> aláwẹ̀ ní chọ́ọ̀chì níjọ́ náà. <laughs> ẹ awúráwo ni <laughs> àṣírí mi wà lórí o <laughs> zazi ojú mi dojú yín o yes daddy ọlọ́run kó ṣàmọ̀ ṣàánú èèyàn ni ok. ojú ewé kẹta ìwé ìròyìn Nigerian Tribune ká lọ ṣẹwọ́ ń bẹ̀. ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe àlàyé ọ̀rọ̀ yìí pé àwọn tó jẹ́ òṣìṣẹ́ ní agbọ́nrin ètò ìgbòkègbodò ọkọ̀ orin rélùwéè ìyó Nigerian Union of Railway Workers NUR àwọn tó jẹ́ ti ibùdókọ̀ etí omi maritime workers ìyún tí wọ́n ń bójútó bí ẹrù ṣe ń wọlé bẹ́rù ṣe ń jáde láti orí omi lórílẹ̀‐èdè Nàìjíríà àtàwọn ẹ̀ka gbogbo míì tí ọ̀rọ̀ kan gbọ̀ngbọ̀ngbọ̀n lábẹ́ ẹgbẹ́ NLC àti TUC wọ́n ní ìyanṣẹ́lódì ti bẹ̀rẹ̀ lọ́lọ́gbọ̀nrán gandan látòní o gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe àlàyé nínú àtẹ̀jáde èyí tí wọ́n fi síta láti ọwọ́ akọ̀wé àgbà fún àjọ NUR yun comrade ṣẹ́gun ẹ̀sán ó sì fi ẹ̀dá rẹ̀ ṣọwọ́ sí ẹni tí í ṣe olùdarí àgbà fún agbọ́nrin ti ètò gbòkègbodò ọkọ̀ orin rélùwéè àti ẹni tí í ṣe commissioner of police NRC police command commandant ti NSCDC ti NRC command náà gbogbo wọn pátá ni wọ́n ti fi ẹ̀dà wé ni wọ́n ti lọ́ọ́ fi ṣe ọwọ́ sọ̀dọ̀ wọn pé tọ̀ bẹ́ẹ̀ bá bá àwọn lẹ́nu iṣẹ́ tẹ́ ẹ̀ gbọ́ gbaga gbogbo gbaga gbogbo ọkọ̀ ojú irin reluwé ìgẹ́ta sì bì ó ní bó ṣe jẹ́ o bẹ́ẹ̀ bá rí kí ẹrù ó wọlé láti ojú omi tàbí tá àjẹ́ kí wọ́n já ẹrù kankan lójú omi ó ní bó ṣe jẹ́ ìyanṣẹ́lódì ọlọ́gbọ́n rangandan ti ẹgbẹ́ òṣẹ́ ló ń tẹ̀ síwájú ẹni tí í ṣe akọ̀wé àgbà fún ti ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ níbùdókọ̀ etí omi general secretary comrade oneha odigwe ń ló ṣe àlàyé tigun tiwọn náà yìí pé àwọn ti rí ìwé gbà láti ọ̀dọ̀ nlc àwọn sì rí ti tuc náà gbà nítorí pé abẹ́ ẹgbẹ́ òṣìṣẹ́ ní gbogbo àwọn jọ wà fún ìdí eléyìí ìgbájú tó bá kan ẹnìkan lónìí kò sẹ́ni tí ó lè kàn lọ́la o àbùkún ààrẹ àwọn àbùkún gbogbo àwọn ni fún ìdí èyí o ìyanṣẹ́lódì ti bẹ̀rẹ̀ lọ́lọ́gbọ̀n rẹ̀gàdàn ìpàdé kan wáyé ní ọjọ́ keje oṣù kọkànlá ọdún tá a wà ń tí ìṣọjọ́ ìṣẹ́gun thursday tí wọ́n ti ṣe ní àlàyé pé àwọn ogun lè yanṣọ́lódì bó bá ti di òru gànjọ́ ọjọ́ kẹrìnlá oṣù kọkànlá ọdún tá a wà yìí tí sì ṣe òru àná èyí tó túmọ̀ sí pé láti òwúrọ̀ kùtù wàyí òní nìyanṣọ́lódì ti bẹ̀rẹ̀ ẹni tí ṣe ààrẹ àpapọ̀ fún ẹgbẹ́ òṣìṣẹ́ wọn ni Joe Ajaero ṣé ẹ gbàgbé bí wọ́n ṣe hùwà kò tọ́ sí ní ìpínlẹ̀ Imo lọ́jọ́sí tí wọ́n lù ú tí gbogbo ojú hú kúdukùdu àwọn ẹ̀tọ́ míì náà ń bẹ ńlẹ̀ táwọn ti ń béèrè fún wọn ni àwọn tí wọ́n sì ń jà fún gbà náà òṣìṣẹ́ ní ìpínlẹ̀ Imo nítorí wọ́n jẹ wọ́n ní àwọn owó kan tí ń lọ bí ogún oṣù wọn ni nígbà tí wọn ò sì san án bọ̀rọ̀ ńlẹgbẹ́ òṣìṣẹ́ fi ké sí ààrẹ wọn pé ẹ wá o ẹ wá jà fún ẹ̀tọ́ wa o ìyà yóò sì gbọ́dọ̀ jẹ àwọn gbé wọ́n sì jáde síta pé kí wọ́n bá lọ jà fún ẹ̀tọ́ wọn níwọ̀n ọ̀gbà tí ọjọ́ ọ̀bọ kù sáátà ní ìpínlẹ̀ Imo wọn ó lè tètè ṣiṣẹ́ tọ̀ lójú ọgán fi bóyá bùkátà tiwọn náà ní ìgbóná gbòòrò àmọ́ dípò kí àwọn aláṣẹ ìjọba kí wọ́n tẹ́wọ́ gbà kí wọ́n sì gba ọ̀rọ̀ wọn ròǹgbà náà wọ́n láwọn kan ni wọ́n lọ tì sí gbòòrò tí wọ́n sì lọ kí ẹni tí í ṣe ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ mọ́lẹ̀ wọ́n sì lù ú bíi kúkú bíi yíyè kí wọ́n tó lọ gbèjì sí gbaga lákàtà wọn ẹ̀yìn ọ̀rẹ́yìn tí ẹjọ́ pọ̀ ńbẹ̀ ni wọ́n yọ̀ǹda rẹ̀ ṣùgbọ́n o ẹgbẹ́ òṣìṣẹ́ àti ìpínlẹ̀ Imo wọ́n jọ mú nǹkan lẹ̀ lọ́wọ́ wọn ni irú nǹkan tó ṣẹlẹ̀ yìí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ò káwọ́ bọ̀tán kí ẹgbẹ́ òṣìṣẹ́ máa béèrè fún ẹ̀tọ́ ẹ̀ kí àwọn aláṣẹ ìjọba kí wọ́n sì máa fojú wọn gbolẹ̀ eléyìí jẹ́ nǹkan tó burú jáàyè NLC TUC àtàwọn òṣìṣẹ́ gbogbo tí ń bẹ lábẹ́ wọn gbọ́n wá kóra jọ papọ̀ pé kò burú o à ń lọ sí ìyanṣẹ́lódì ọlọ́gbọ̀n gandan kò sì sígbà kan pàtó tá a pè á wọgilé ìyanṣẹ́lódì náà àfi tá a bá rí ìjàdájọ́ òdodo àti ìdáhùn sí àwọn ìbéèrè wa agbẹjọ́rò àgbà àti alákòóso ètò ìdájọ́ orílẹ̀-èdè wa Nàìjíríà Lateef Fagbemi ńgbà wọn kàn sí lórí ọ̀rọ̀ ó ní hmm, ẹgbẹ́ òṣìṣẹ́ ẹ má gbàgbé o yí pé àlàálẹ̀ wà o lórí iṣẹ́ tẹ̀ ń ṣe àlàálẹ̀ sì wà lórí bẹ́ẹ̀ ṣe ń jà fún ẹ̀tọ́ yín àmọ́ àṣẹ kan ń bẹ ní ilé ẹjọ́ tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ yìí tẹ́ ẹ bọ̀wọ̀ fún bá a bá joun gbé ẹ má joun gbé o wọ́n ní pẹ̀lú bí ìjọba àpapọ̀ ṣe dúnmọ̀ òru mọ̀ọ́rú dúnkokò dúnkìnìún tó ẹgbẹ́ òṣìṣẹ́ ní àníṣe ohun tíjọba fẹ́ ṣe ohun tí wọ́n bá fẹ́ ṣe tí wọ́n sì lérò láti gbà ní wọ́n dánwò ìyanṣẹ́lódì yìí o àwọn ti bẹ̀rẹ̀ àwọn sì ti bẹ̀rẹ̀ náà ìwé ìròyìn Nigerian Tribune ló gbé ojú ìwé kẹta rẹ̀ ńbẹ̀ ló wà. Tinubu ti pàṣẹ kí wọ́n kọ́ àwọn askari kò lẹ́yìn àwọn bọ̀rọ̀kìnní ìlú ìròyìn ọ̀rẹ́ o bí wọ́n ti kọ́ mínísítà kejì fún ètò iléeṣẹ́ ọlọ́pàá nílẹ̀ yìí Iman Sulaiman Ibrahim òun náà ló ti bóṣọ kúrò lójú ọ̀rọ̀ lánàá pé iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí ti gba àṣẹ ńlá kan látọ̀dọ̀ ààrẹ Bọ́lá Tinubu àṣẹ ọ̀hún sì ni pé káwọn kó àwọn ọlọ́pàá tí máa ń ṣọ́ àwọn bọ̀rọ̀kìnní ìlú VIPs kí wọ́n kó kò lẹ́yìn wọn kí ọlọ́pàá kó lè tó o lò fún orílẹ̀-èdè Nàìjíríà láti rí bátà ní mímọ́ lo ìlànà fífi ọlọ́pàá ṣọ́lù lálágbègbè jágbègbè community policing strategy kó lè bá a mú yes nílẹ̀ wa mínísítà ló sọ̀rọ̀ yìí níbi ètò àpérò ọlọ́jọ́ méje pàtàkì kan tí iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí Ministry of Police Affairs tí wọ́n ṣètò sí Àbújá nígbà tí mínísítà tí ó ń sọ̀rọ̀ ó ní tọ̀ láti rí i dájú pé ìṣọwọ́ṣiṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá tún mú háhá bíi kan bílálà ju ti tẹ́lẹ̀ lọ òun náà ló fa àṣẹ kan tí àwọn fẹ́ mú ṣẹ ọ̀rọ̀ jáde látọ̀dọ̀ ààrẹ Bọ́lá Tinubu hmm. àṣẹ sì gbọ́dọ̀ fò mọ́ lọ́rùn bẹ́ẹ̀ kí sì láṣẹ ọ̀hún ààrẹ ti pa láṣẹ pé láti rí ọlọ́pàá tó tó lò mójútó àwùjọ nàìjíríà ẹ̀mí àti dúkìá aráàlú wọ́n gbọ́dọ̀ kó àwọn ọ̀gọ̀ọ̀rọ̀ ó kéré tán àbàtẹ̀ ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún ọlọ́pàá one hundred thousand ti ń bẹ lẹ́yìn àwọn bọ̀rọ̀ kìíní ìlú tí ń sọ wọn lójú sọ wọn nímú káàkiri tìbútòrò nàìjíríà kí wọ́n kó wọn kúrò lẹ́yìn wọn kí wọ́n dà wọ́n pọ̀ mọ́ àwọn tí ọmọ ọlọ́pàá tí ọmọ mójútó àwùjọ ilẹ̀ yìí Sulaiman Ibrahim ní lọ́gán tí ọ̀rọ̀ yìí sì ti jáde tá àṣẹ ti fò mọ́ lọ́rùn ló ti di múmúṣe àwọn sì ti kọ lẹ́tà fi àṣẹ sọwọ́ sí gbogbo iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè wa nàìjíríà tí ń bẹ lẹ́lẹ́kùnjẹkùn kí kálukọ́ bẹ̀rẹ̀ sí máa ṣe iṣẹ́ lójú ọgán níbi ètò àpérò ọlọ́jọ́ méjì yìí mínísítà ní sẹ́rí ìlànà mẹ́rin kan wà tó jẹ́ pé a gbé iléeṣẹ́ tó jẹ́ ọ̀pákùtẹ̀lẹ̀ tá a gbé iléeṣẹ́ ọlọ́pàá nàìjíríà lé lórí bí iléeṣẹ́ ọlọ́pàá nàìjíríà àti ìṣọwọ́ṣiṣẹ́ ẹ̀ bá ti wá ń yẹ̀gẹ̀rẹ̀ kúrò lójú òpó yẹn a jẹ́ pé èèmọ̀ dènù fún ààbò ìlú látàrí bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ aràn yín létí kẹ́ ẹ mọ́ bá gbàgbé wípé lára àwọn ìlànà tá à ń sọ láti rí ìtọpinpin monitoring níbẹ̀ láti rí ìgbéléwọ̀n evaluation níbẹ̀ láti rí ìjíhìn iṣẹ́ ìríjú ẹni accountability àti ìmọ̀ akẹ́kọ̀ọ́ nṣó learning ó ní monitoring evaluation accountability àti learning ó ní iléeṣẹ́ ọlọ́pàá nàìjíríà gbọ́dọ̀ mọ́ fi ṣiṣẹ́ bí bẹ́ẹ̀ kọ́ nǹkan ó yorùndí ètò ààbò fún ìdí èyí à ń béèrè fún ìfọwọ́sowọ́pọ̀ àwọn aráàlú láti jẹ́ kí ètò ààbò kó gbópọn o àmọ́ ṣá àṣẹ tí ààrẹ bọ́lá tinubu pa yìí ọ̀rọ̀ jáde àṣẹ ti gbé bàálù tẹ̀lé hmm. ìròyìn ẹni pé well ojú ìwé ìkẹjọ ìwé ìròyìn Vanguard fún ti ọ̀rọ̀ yìí ẹ já lọ sí ojú ewé kẹẹ̀ẹ́dógún ìwé ìròyìn ti Nigerian Tribune bẹ́ẹ̀ bá gbá ìwé ìròyìn ti Daily Sun náà mú ìròyìn yìí ń bẹ níbẹ̀ pẹ̀lú The Punch ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò òdìbò tó wá sípò gómìnà láwọn ìpínlẹ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́jọ́ àbámẹ́ta sátidé tó jẹ́ pé ìpínlẹ̀ Bayelsa tí wọ́n wò pé gbogbo ó tètè kọ́kọ́ kóra jọ ibẹ̀ ló wá jáde tán gbẹ̀yìn gbẹ̀yìn o òdòdó ni wọ́n padà kéde gẹ́gẹ́ bí ẹni tí ó jáwé olúborí ní ìpínlẹ̀ Kogi ìyún Ahmed Usman Ododo nígbà tó wọn ó sọ̀rọ̀ ó ní aya Bello Obiare ńlọrọ̀ tòun lóòótọ́ Yàyà Bello ńlọ kúrò lórípò kóhun tó bọ́ síbẹ̀ ẹni tí sì ṣe òdòdó yìí wọ́n sọ ọdún mọ́ pé èèkàn kùgbù lòun náà o lágbọ́nrin ti òtò òṣèlú kó tó di pé orí padà wá ṣe é lóore tóun náà yanyọ gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ Kogi tó sì ṣe àlàyé pé ìrìn àjò òun bẹ̀rẹ̀ láti ọdún ìlọ sáà ètò òṣèjọba òun ó fi fúlẹ̀ ó ní iṣẹ́ ìdàgbàsókè ìlú ni ó jẹ òun lógún jùlọ nígbà tí òdòdó ń sọ tiẹ̀ láti ìpínlẹ̀ kogi láti ìpínlẹ̀ imo gómìnà tó wà lórí àlééfà tẹ́lẹ̀ tó tún láǹfààní àti padà síbẹ̀ hope usodimma òun náà ṣe àlàyé tiẹ̀ yìí pé ayábẹ́lẹ̀ obiare ń lò wọ́n fi iṣẹ́ ètò ìlú ṣe o bóun ṣe ti ń ba àbọ̀ tẹ́lẹ̀ tó wọ́n tẹ òun ó túbọ̀ tẹ̀ síwájú láti túbọ̀ ṣe àṣeyọrí lórí ọ̀rọ̀ ni ẹnìkan wá sọ̀rọ̀ ẹni tí í ṣe gómìnà tóun náà jáwé olúborí fún ìgbà kejì láti ìpínlẹ̀ Bayelsa nítorí pé APC iná ní ti Òdòdó ní ìpínlẹ̀ Kogi APC iná ní ti Hope Uzodinma ti ìpínlẹ̀ Imo ṣùgbọ́n Doyediri ẹgbẹ́ òṣèlú ti People's Democratic Party ni wọ́n ní ìbò léyìí tó jẹ́ pé ó fi borí ti silva ó pọ̀ o tó sì ń lọ bí ẹgbẹ̀rún márùn-ún ẹgbẹ̀rún márùndínní àádọ́rin ó tún lé díẹ̀ ń ló fi borí mbẹ̀ wọ́n ní pẹ̀lú eléyìí tó wà lẹ́yìn ó ṣe àfihàn yìí pé ìṣàkóso rẹ̀ ní sáà kínní ó tún ṣe bẹbẹ ń ló fi fún láǹfààní láyé tún ṣe bẹbẹ borí ní sáà kejì yìí ó sì ní ìbò tí ó jẹ́ ẹgbẹ̀rún lọ́nà ogún mẹ́jọ ó dín tíntín léyìí tí ẹnìkejì rẹ̀ ti ṣe ọmọ ẹgbẹ́ òṣèlú APC ìyún olóyè tí principal ti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress òun ní ìbò ẹgbẹ̀rún lọ́nà àádọ́fà ọgọ́rùn-ún kan àti mẹ́jọ one hundred and ten thousand one hundred and eight votes ń lòun ní tiẹ̀ ìyún náà ti bẹ̀rẹ̀ sí ṣe àlàyé pé ní kété tí òun wọlé yìí òun ó tẹ̀síwájú lórí iṣẹ́ rere ibẹ̀ ni o ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà bọ́lá mẹ́ẹ̀ tinubu òun náà ti wá kìtìbú tòró àwọn mẹ́tẹ̀ẹ̀ta àtòdòdó àti doediri pẹ̀lú hope usodima ìpè wọ́n kú oríire o ìjáwé olúborí fún ẹni tó wọlé lẹ́ẹ̀kejì àtẹni tó ṣẹ̀ṣẹ̀ wọlé fún ìgbà àkọ́kọ́ kí wọ́n sì rí dáṣáká pé ìfẹ́ ìlú bí aráàlú ṣe túyàtúyà tí wọ́n fìfẹ́ hàn sí wọn tí wọ́n sì dìbò fún wọn wọlé sọ̀bí lẹ́kọ̀ọ́ kí wọ́n sì tẹ̀síwájú láti máa gbé wọn láti gbé ìpínlẹ̀ náà dé èbúté ògo ni o lẹ́yìn ìgbà tí yìí ń sọ̀rọ̀ ẹni tí í ṣe gómìnà ti ìpínlẹ̀ Ondo ọ̀gbẹ́ni Rotimi Akeredolu òun náà ti gbóṣùbọ̀ káre fún àṣeyọrí Hope Uzodinma ti ìpínlẹ̀ Imo àti Ododo ti ìpínlẹ̀ Kogi wípé ẹ kú oríire o bẹ́ẹ̀ ṣe ṣàṣeyọrí yìí ẹ má já àwọn aráàlú yín ní tàn mọ́ òṣèlú People's Democratic Party àwọn àgbáríjọpọ̀ àwọn gómìnà gómìnà wọn náà àwọn náà ti ránṣẹ́ ìkíni kú oríire sí Doyedire wípé ọmọ tàwọn náà nù tóun náà jáwé olúborí ní ìpínlẹ̀ Bayelsa àwọn kí Doyedire o ó kú oríire bóyá jáwé olúborí èyí fi hàn wípé ẹgbẹ́ òṣèlú PDP wọ́n sì ń ṣe bẹ́bẹ́ ní ìpínlẹ̀ Bayelsa àwọn sì ti rí àmúyangàn rere rẹ̀ nínú àtẹ̀jáde yìí tí olùdarí àgbà fún ìgbìmọ̀ wọn fi síta Sire Madabum ibẹ̀ ló ti gbé ṣe àlàyé wípé àwọn alága àwọn gómìnà gómìnà fún ti PDP tí ó jẹ́ gómìnà títúnṣe gómìnà ìpínlẹ̀ Bauchi Bala Mohammed òun náà ti fi ìdùnnú rẹ̀ hàn yìí pé ọjọ́ ọ̀la rere ṣì wà fún ẹgbẹ́ òṣèlú PDP lórílẹ̀‐èdè Nàìjíríà lórí bí wọ́n ṣe borí ìbò ní ìpínlẹ̀ Bayelsa yẹn ó ṣe àfihàn yìí pé àwọn aráàlú wọ́n sì gba ti ẹgbẹ́ òṣèlú PDP dẹ́yìn tí wọ́n wò pé ààrẹ tó wà ń pò ọmọ ẹgbẹ́ òṣèlú APC ni tí wọ́n sì tún ṣe irúfẹ́ àtìlẹ́yìn ńlá bẹ́ẹ̀ fún ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Bayelsa wọ́n ṣe o àwọn náà ní já wọn tàn mọ́ ìwé ìròyìn Nigerian Tribune ló gbé bẹ́ẹ̀ gbá ìwé ìròyìn ti The Nation náà mú àwọn náà kọ ẹ̀kúnrẹ́rẹ́. Uzodinma ò wọlé ìbò ní tààrà ìbò àjàǹbàkù ló gbé wọlé àwọn eh, aṣòfin ẹgbẹ́ òṣèlú alátakò àwọn ni wọ́n sọ bẹ́ẹ̀ hmm. àwọn aṣòfin lábẹ́ àwọn ẹgbẹ́ òṣèlú alátakò ní ìpínlẹ̀ Imo pàápàá àwọn tó wá láti House of Representatives pàápàá jùlọ aṣòfin kan eléyìí tí ó wá láti inú ẹgbẹ́ òṣèlú PDP Ikenga Ugochinyere òun náà ló kéde pé èsì ìbò gómìnà ìpínlẹ̀ Imo bẹ́ẹ̀ bá ń gbọ́ òjòrò bàbá òjòrò ìbò ní jẹ́bẹ̀ hmm. àti ìbò àtẹ̀sí eléyìí tí wọ́n fi kéde Uzodinma òjòrò ló bá dé o irọ́ lórí irọ́ ìròyìn yẹn pọ̀ mọ́ka díẹ̀ ẹ jẹ́ ń lọ sójú ìwé kọkànlá Vanguard bákan náà níbẹ̀ la tún ti rí ìròyìn IPOB ti sọ fún àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ ọlọ́pàá anú nílẹ̀ yìí DSS pé bẹ́ẹ̀ ṣe jẹ́ káwọn èèyàn lọ yọjú sí Nnamdi Kanu nínú àhámọ́ tẹ́ ẹ fi sí i ó ṣàfihàn DSS bíi àjọ eléyìí tí máa ń lòdì sófin ẹ ṣe agbófinró agbófinṣubú nìyí wọ́n ní ikọ̀ tá sí indigenous people of Biafra IPOB àwọn náà ni wọ́n ti ṣàpèjúwe àjọ aláàbò ọ̀tẹlẹ̀múyẹ́ ilẹ̀ wa tá a mọ̀ sí Department of State Services DSS gẹ́gẹ́ bí eléyìí tí ìṣàgbófinró kankan bí ìbá ṣàgbófinṣubú ìyẹn wọ́n ní lòdì sí agbófinró tí wọ́n ń pera wọn wọ́n ní wọn ò ṣàfihàn ìwà kankan tó fi hàn hàn bẹ́ẹ̀ látàrí ìwà burúkú tí wọ́n fi ń takò òfin orílẹ̀-èdè nàìjíríà nípa mímọ́ fi Nnamdi Kanu sí àhámọ́ àtàwọn nǹkan míì àtàwọn nǹkan míì ìròyìn yẹn pọ̀ mọ́ka mọ́sẹ̀nu ní déédéé síbi ni o ok ó yẹ kẹ́ ẹ gbọ́ ìròyìn eléyìí hmm. àwọn èèyàn ti dá sí ẹsẹ̀ nígbà tí owó mọ́tò ọ̀wọ́n ní Enugu àwọn èèyàn ti di láìka nígboro ayé báyìí o ìròyìn yẹn tó nanu síwájú lẹ́nugu òun náà ní pé ikọ̀ easy o ńmàm àwọn olùgbé agbègbè agbègbè káàkiri ìpínlẹ̀ Enugu ni wọ́n ti ń kémúrora bí owó ọkọ̀ ṣe gbówó lórí ní ìpínlẹ̀ ọ̀hún wọ́n ní eléyìí tí wàá fa tí orí ń ta kálukú aráàlú ní Enugu bá a ṣe ń sọ̀rọ̀ yìí o àjọ akóròyìnjọ orílẹ̀-èdè wa Nigeria News Agency of Nigeria NAN àwọn náà ni wọ́n kó ìròyìn yìí jọ tó sì tẹ àwọn oníwèé ìròyìn ilẹ̀ wa káríkárí lọ́wọ́ nínú wọn ni Vanguard tí mò ń kà yìí náà ní bẹ́ẹ̀ bá dé ìpínlẹ̀ Enugu bá a ṣe ń sọ̀rọ̀ yìí ẹ̀ rí tí àwọn èèyàn ti di àrìnkànjábàtà wọ́n da ẹsẹ̀ sí ni wọn ò lè wọkọ̀ mọ́ wọn ò lè gọ̀kadà débi pé wọ́n ó gun tatagànrà ẹlẹ́sẹ̀ mẹ́ta tí ẹ mọ̀ ń pè máa wà o wọ́n ní àwọn èèyàn ti ń fẹsẹ̀ rìn bó ṣe wù kó jìnnà tó kìlómítà gbé kìlómítà pọ̀n wọ́n rìn lọ ń ti ọ̀nù máìlì gbé máìlì pọ̀n wọ́n rìn lọ ń ti ọ̀nù wọ́n ní ìdí abá eléyìí náà ló fà á tó níròyìn fi lọ rèé bá àwọn aráàlú àtàwọn onímọ́tò tọ́rọ̀ kàn ṣe fọ̀rọ̀ wánilẹ́nuwò fún wọn ẹnìkan nínú aráàlú tí wọ́n bi léèrè pé sí o lẹ́ẹ̀rìn lọ yìí ọlọ́run mọ̀ jẹ́ ẹ̀rin èyí tí <laughs> eh, eh, yóò dìrin ọmọ Ísírẹ́lì wọn lẹ́nu ọ̀ lónìí ẹ̀ ẹ̀ mọ̀ wulẹ̀ ṣàdúrà sọnù ó ní gbogbo àná làmọ́ bílù ṣe rí látìgbà tí wọ́n ti yọ sọ́bsidì tíjálá kan ti wà ní Enugu o tíjálá kan ti torí gbà náà ní ará Ìbàdàn gbọ́ pé Enugu là ń sọ o tíjálá kan epo ti wà láàrin six seventy sí six eighty ní Enugu látijọ́ yìí lọ́fà tí àwọn ọlọ́kọ̀ náà fi gbé owó lórí Eh, owó mọ́tò nígbà wọn sì gbówó lórí mọ́tò tí apá ò ṣeé san mọ́nù àwa sì ti ka lórí la fi ń rìn o bẹ́ẹ̀ bá rí wa tá à ń rìn akẹ́sẹ̀ sí ni kí tiwọ́ mọ̀ bàbá wa oníròyìn tó lọ rèé bá onímọ́tò ọ̀kan nu onímọ́tò obìnà ezenwa pé obìnà ṣé ò sí o ó ní à ó sí o ìdérí ẹ̀ ti sọnù o ṣe rí lóòótọ́ wọn yọ sọ́bsidì à ń bá yẹn yí lọ́wọ́ tí owó mọ́tò gbówó lórí ni wọ́n bá tún rọra yọ eh, ni wọ́n bá tún rọra fi lé owó epo lẹ́nu lọ́lọ́ yìí láì tiẹ̀ kéde eléyìí fẹ́ni kankan ló wá di dọ́bù wàhálà for dead body owó ọkọ̀ hmm. táwa náà ń gbé àwọn èèyàn ọ̀wọ́n àmọ́ nítorí wàá jọ mí lójú ni pé àwọn èèyàn mọ̀ ti di láǹkà ọ̀pọ̀ wọn làrìn ká ń jábà tàbá wọn mọ̀ wọ ọkọ̀ wa yé sin ní yọ owó omi náà ni wọ́n ti dá wa dá ọkọ̀ wa pé ká mọ̀ gùn nǹkan wa o àwa ààrẹ lòmíì nínú oòrùn burúkú burúkú ni wọ́n mọ̀ làágùn lódìlódì nínú àwọn èrò tá a mọ̀ ń gbé ohun tí wọ́n wọ́kọ̀ mọ́ ni wọ́n mọ̀ làágùn bọ̀yọ̀ lábẹ́ oòrùn burúkú ọlọ́kọ̀ yìí ó ṣàlàyé fún oníròyìn pé tó wá ṣe wá láàánú ni àwọn akẹ́kọ̀ọ́ àwọn akẹ́kọ̀ọ́ kò ní fi ṣe pẹ̀lú ibi wọ́n ti ń bọ̀ àbí ibi wọ́n ń lọ láàárọ̀ kùtùkùtù báyìí wọ́n kẹsẹ̀ sí tí wọ́n máa fi ẹsẹ̀ rin máìlì tí ò níye bí wọ́n bá tún ń bọ̀ lọ́sàn-án lábẹ́ òrùn burúkú burúkú tí ń jó ni látàrí wọ́n ò tún kẹ́sẹ̀ sí wálé náà ni nǹkan ti dàrú o ntí ọlọ́kọ̀ ìsọnù ìròyìn ń pé ọlọ́run ọba wa yanjú ẹ o ojú ìwé ìkọkànlá Vanguard fún tòórọ́ òní. ẹgbẹ́ òṣèlú APC àwọn tó bá fẹ́ máa díje dupò lábẹ́ rẹ̀ lọ́jọ́ iwájú ẹgbẹ́ òṣèlú yìí ti fẹ́ di ẹgbẹ́ òṣèlú big boys ìdí àti ìtumọ̀ òun rèé o wọ́n ní bọ́lá tinúbú bọ́lá mẹ́ẹ̀ tinúbú àti àwọn gómìnà gómìnà gbogbo lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n ní tó jẹ́ ti apc o owó tí kálukú wọn ná kó tó dé orí ipò àfojúsùn fẹnusọ rẹ̀ òun rèé tinubu ó ná kéré tán fún ètò òdìbò tó kọjá lọ ó ná bílíọ̀nù àádọ́jọ owó náírà one hundred and fifty billion naira kó tó wọlé ìbò àwọn gómìnà gómìnà tó jẹ́ ti APC ọ̀kọ̀ọ̀kan wọn wọn ò nára wọn ná bílíọ̀nù mẹ́rìnlá mẹ́rìnlá ẹnì kọ̀ọ̀kan wọn kó tó di pé wọ́n láǹfààní àti lọ díje dupò wọlé nínú ètò òdìbò èyí tó kọjá lọ yìí ẹ wá gbọ́ àlàyé bó ṣe jẹ́ nígbà wọn ń tọ́ka rẹ̀ pé ẹni tí ṣe igbákejì alága gbogbogbò tó wá láti ẹkùn ìwọ̀ oòrùn àríwó orílẹ̀-èdè Nàìjíríà Salihu Mo Lukman ń ló ṣe àlàyé ọ̀rọ̀ wípé ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Tinubu owó tó ná ó kéré tán fún ọ̀rọ̀ ètò òdìbò kó tó di pó dépò ààrẹ ó ń lọ bí bílíọ̀nù àádọ́jọ owó náírà one hundred and fifty billion naira táwọn gómìnà gómìnà sì ná bílíọ̀nù mẹ́rìnlá bílíọ̀nù mẹ́rìnlá ẹnì kọ̀ọ̀kan wọn ó kéré tán nínú àlàyé rẹ̀ tó ṣe ó ní àkọ́kọ́ Tinubu ó ná bíi bílíọ̀nù àádọ́ta owó náírà láti lè fi gba tíkẹ́ẹ̀tì tí ó fi lọ díje dupò ààrẹ ó ní lẹ́yìn yún ìgbà tó wá gba tíkẹ́ẹ̀tì tán ìrìn àjò kẹ̀kẹ́ kúkú kẹ̀kẹ́ kúkú kí n bá lè wọlé sórí ipò ó ná bílíọ̀nù lọ́nà bíi ọgọ́rùn-ún owó náírà one hundred billion naira wọ́n ní abala ti ẹ̀nu o Lukman tẹ̀síwájú lórí ọ̀rọ̀ rẹ̀ pé àwọn tó jẹ́ gómìnà gómìnà kí wọ́n tó rí tíkẹ́ẹ̀tì gbà wọ́n ná bíi bílíọ̀nù mẹ́ta owó náírà ó lé tíntín sókè. So nígbà tí wọn ó sì wá ná owó lórí ti káwọn náà lè wọlé kí wọ́n rí èèyàn lọ́tún rí èèyàn ló sì ń ṣàwọn ètò kan ètò kan tí kì í mú kí ọ̀fun òfìrùnà gbá fún adíje dupò wọn ná bíi bílíọ̀nù mẹ́wàá ń ló ṣe parapọ̀ tó ń lọ bíi bílíọ̀nù mẹ́tàlá sí mẹ́rìnlá fún ọ̀kọ̀ọ̀kan àwọn gómìnà tó lọ díje dupò lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú ti APC wọ́n ń tẹ̀síwájú lórí ọ̀rọ̀ rẹ̀ yìí pé pẹ̀lú bí Tinubu ṣe wá ná bíi àádọ́jọ bílíọ̀nù náírà láti lè fi wọlé sórí ipò táwọn gómìnà APC náà tí wọ́n lọ ná bíi bílíọ̀nù mẹ́rìnlá láti lè wọlé sórí ipò wọn ni nǹkan tún yàtọ̀ ní sáà ọdún míì tó ń bọ̀ ó bá lọ wo ẹ̀yìn ẹ rí i pé lọ́dún 2015 iye tí wọ́n gba fọ́ọ̀mù àti díje dupò bẹ́ẹ̀ kọ́ ni wọ́n gbà lọ́dún 2019 bẹ́ẹ̀ kọ́ ni wọ́n gbà ní sáà ti èyí tá a ṣe lọ́dún 2023 lọ yìí ó ní gbà náà bó bá dọdún 2027 tẹ́ bá rí i pé gbẹnu lọ sókè ẹ̀ má jẹ́ ó bá yín lájèjì ó ní bó di ọdún 2027 ẹni tí yóò lọ díje dupò ààrẹ owó tí ó wàá fi gba fọ́ọ̀mù yìí pé ohun èmi náà mo fẹ́ lọ díje dupò ààrẹ mo fẹ́ gba fọ́ọ̀mù yóò máa ná bíi mílíọ̀nù ọ̀tàlérúgba ó dín mẹ́wàá two hundred and fifty million naira ó kéré tánu fún owó nomination form àwọn tó wáá jẹ́ gómìnà gómìnà owó ti fọ́ọ̀mù tiwọn náà yóò máa lọ sí bíi mílíọ̀nù márùndínláàádóje one hundred and twenty-five million naira fún nomination form tiyan náà nínú ẹgbẹ́ òṣèlú APC o wọ́n wá ṣe àlàyé pé lọ́dún twenty fourteen twenty fifteen nígbà táwọn kọ́kọ́ fọ́ọ̀mù jáde ńgbà náà wọ́n ń gba fọ́ọ̀mù ní twenty seven point five million naira mílíọ̀nù mẹ́tàdínlọ́gbọ̀n ó lé márùn-ún owó náírà iná nígbà náà táwọn ti gómìnà gómìnà sì jẹ́ mílíọ̀nù márùn-ún márùn-ún márùn-ún ó nígbà ọdọọdún twenty nineteen nǹkan yàtọ̀ títa àwọn ààrẹ ó lọ sí mílíọ̀nù márùndínláàádọ́jọ owó náírà títa àwọn gómìnà sì jẹ́ mílíọ̀nù méjìlélógún ó lé ìgbọ̀njẹ̀ márùn twenty two point five million naira ó ní kẹrẹ ńlọtún ọ̀rá lọ sókè sí ọgọ́rùn-ún mílíọ̀nù kan náírà fún ti ààrẹ àádọ́ta mílíọ̀nù náírà fún ti àwọn tó jẹ́ ti gómìnà ìyún lọ́dún 2023 nomination fọ́ọ̀mù ká tó wá sọ pé ó gba fọ́ọ̀mù ọ̀hún wọ́n jẹ́ já wọn kan dànù ẹni tó wá jẹ́ adíjedupò gangan gan ó ṣẹ̀ wá yọrí kó tó wá bẹ̀rẹ̀ sí ná owó rẹ̀ ẹgbẹ́ òṣèlú fún àwọn big boys tó bá ní nǹkan ṣe fún ìlú ni o kì í ṣe pé èmi náà ń tìrógó oníròyìn ni mí mo fẹ́ díje dupò ààrẹ tàbí mo fẹ́ díje dupò gómìnà bí ò bá lẹ́ni lẹ́yìn kó gbàgbé ẹ o ẹgbẹ́ òṣèlú APC owó ńlá wọn náà káwọn tó dépò nítorí pé àwọn fẹ́ lọ sìnlú ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ ìkànkùgbó olóṣèlú APC kan tí sì ṣe igbákejì alága gbogbogbò láti ẹkùn ìwọ̀ oòrùn àríwá orílẹ̀-èdè Nàìjíríà Salihu Mo Lukman ń ló ṣàlàyé ọ̀rọ̀ ìwé ìròyìn ti Daily Sun ló gbé ojú ewé kẹrìndínlọ́gbọ̀n rẹ̀ lọ́wà lẹ́fù yẹn ò fẹ́ sí fún ọ́sùlà nu. ọ̀sù. ọ̀sùlà <laughs> kọ́sùlà ò tó di gómìnà nílẹ̀ yìí. kọ́ tó lè pè é ní big boys. hallelujah. <laughs> lẹ́ẹ̀tọ́ já sí pé gbogbo àmọ́lọ́gbọ́n mo kàwé mo lóye mo láìdíà mo mọ bá ṣe sún kúnlẹ̀ síwájú mo mọ bá ṣe sún nàìjíríà síwájú. kó máa kọ sínú pépà kó máa tàwé ẹ. a sì ló kọ rere ó kọ kìí ó kọ pé wọ́n lówó ó mọ̀ pé babalá bíyàn rè méjì ni àwọn kan ó pè ha silver spoon bí àwọn pé ìwọ ọmọ ọmọ onílé ọlọ́nà ọ̀tọ̀ nìyẹn bọ̀ pé irú àwọn eléyìí nìsín àlòkọ rere nu ẹbí tíya <laughs> káwa wa ni ẹ pẹ̀lú ọkọ rere wa o àfẹsẹ̀ gómìnà. ó wo orúkọ rere help. mi gbọ́. ó wo orúkọ rere help. ah e dey help person. Ọlọ́run á a ah, ní láti mójútó ìlànà. ọdún èèyàn nílò àti dáàbò bo orúkọ rere òun. <clears throat> torí kò sí rere tórúkọ rere ò lè fà wá fẹ́ dà. Hmm. Hmm. ṣùgbọ́n lágbo òṣèlú ó máa ń pẹ́ díẹ̀. àmọ́ lágbo òṣèlú orúkọ rere wọ́n ti ọkọ ọmọ ta lòun ta ni ọ. Hmm, ọwọ́ àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ pé sóló lọ pé wá wo béèyàn bá wà ní political party meeting hmm. wá pé ah, ọmọ yẹn ó mọ̀ ìwé orí ẹ̀ pé òun náà ni ọmọ ọmọ ní àìdíà yóò náwó sókè yóò pàtà mímọ́ sí wáṣẹ́ mọ́ fọkàn sí pé bó bá ti dìgbà tí wọ́n fa candidate kalẹ̀ mọ́ rò pò sùọ́ fún o kò ó lè mọ́ sùọ́ fún o. wọ́n lè fún ní slot ìgbanisíṣẹ́. okay appointment mm. all right. ẹ jẹ́ fi sí eh, sẹkítírìàtì eh, eh, ah. yóò lè máa láǹfààní àti wá sípàdé ẹgbẹ́. Ah, ọ̀dà <laughs> à ń padà bọ̀ all right. ajá The ultra-modern office complex at number 10 Are Avenue, Bodija, beside Mosh Pharmacy, is up for sale for 170 million naira. This office complex currently generates 10 million naira per annum. With some restructuring, the office complex can generate up to 15 million naira annually. Contact Talk by Edward Realty Company Limited for inquiries now. Buying this ultra modern office complex could be your best investment decision of the year. Call 0805 2250214 or 090 2022 256 for inquiries or visit our office at second floor Cat House on Ring Road, Tokwe Edward Realty Company Limited. Happiness, freedom, and peace of mind. bàbá dami mogo olùsàmúlò wá ìwọ ló kàn láti sọ gbogbo ìlú ìbàdàn lápapọ̀ ló máa sọ̀rọ̀ ẹ̀rí bí máa sound of millions of Nigerians with hope and aspirations going about their day with one simple goal to win in life despite all odds. Now, listen closer. Congratulations! The Entrepreneur Award of the Year goes to Of Reaching Your Full Potentials. In a world of uncertainties, you need all the help you can get to stay protected so that nothing stops you from being your best self. Visit www.lasacoinsurance.com or call us today to get a Lasaco insurance plan to keep you covered for life. At Lasaco Assurance, we go the distance with you so that your dreams can become reality because truly, if it matters to you, it matters to us. Lasaco Assurance PLC, a friend you can trust. bíbélì wípé nígbà tí jésù rí ọ̀pọ̀ ènìyàn ó gun orí òkè lọ ọ̀rẹ́ ǹjẹ́ o ti gbá nípa orí òkè gbàgbà yanu tá a tọwọ́ ìjọ be prepared evangelical gbé kalẹ̀ sí olú ilé ìjọsìn wa lẹ́yìn ìbàdàn grammar school odò ọba tó sí mọ̀lẹ́tẹ́ ìbàdàn orí òkè gbàgbà yanu ibẹ̀ ni ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ti rí tí wọ́n ṣe ìyanu ni kéèyàn di àtòbí ìyanu ni kéèyàn dọ́mọ gbàlà níbẹ̀ ni àwọn tó kọ́kọ́ wọ ìjọba ọlọ́run àti òdodo rẹ̀ ti ń gba èyí tó kù lọ́dọ̀ ọlọ́run kí ló kù ọlá ògo ìbùkún àṣeyọrí bíborí ogun aṣògo dàgàn bíbọ́láwọ́ òkùnkùn ayé bó o ti sí àwáwí ìwọ náà máa bọ ẹ̀jẹ̀ jésù yọ fún ọmọ láúláú tó sì gba ìyanu rẹ̀ tánk dákẹ́ gbogbo ọjọ́rú wẹ́dẹ̀sì ọ̀sọ̀ọ̀sẹ̀ ló máa ń wáyé o tí wẹ́ẹ̀sì ọ̀sẹ̀ yìí máa lágbára ẹni tó níjọba yóò bí ìjọba sàtánì wólulẹ̀ kánábùsẹ̀ bẹ́ẹ̀ láago mẹ́sàn òwúrọ̀ ọ̀pọ̀ àwọn aránṣẹ́ ọlọ́run alààyè ni wọ́n bọ̀ o ṣe máwọn olórin ẹ̀mí tí wọn kì í kọ̀kọ́ kúkọ lábẹ́ ìfòròyìn bàbá wa olùgbàlejò zero zero three three four four five one two one na as man pass man na im hotel pass hotel o oh, no be for mouth academy suit na industry leader for hotel business for naija academy suit no dey carry last for better better facilities wey dey put us for top position apart from world class suits and rooms wey get free wi-fi our olympic size swimming pool na baba large parking space dey our food dey delicious we staff na professional to the core for academy suit our security dey tight with armed security personnel and the CCTV cameras for surveillance. We get Ogbonge event centers plus include conference halls. My people, na quiet and serene environment Academy Suit the day. Oh, Come check us out now. Academy Suit today Sosami Road, Okeado and the Old Ife Road for Ibadan. Another branch at Belkuta for Ogun State. Taliwaya na 08092930000. Academy Suit. Oga at the top ìjọ mímọ́ ṣẹlá parish ibẹ̀ làwa wà tá ti hallelujah ẹ jẹ́ àjọ dàgbà nínú orí ọ̀fẹ́ nínú àjọ̀dún ìkórè ọdún kẹrin ccc goshenland cathedral kọ́lápọ̀ ìṣọ̀lá jíàrè àkókò ìbàdàn sunday november twelve ni opening service pẹ̀lú prophet eo adewale symposium on monday thirteenth november by five pm with pastor amos olúwaladélé tuesday november fourteen sí thursday november sixteen ni revival láago márùn ìrẹ̀lẹ̀ lójoojúmọ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹni ìfàmì òróró yàn praise evening ni friday november seven seventeen láago mẹ́rin sí mẹ́sàn-án àṣálẹ́ pẹ̀lú àwọn olórin ẹ̀mí prince ọ̀wádìí adékọ́lá Larry matthew abisam saturday november eighteen ní emmanuel akípàdé football cup final láago mẹ́ta ọ̀sán sunday november nineteen ní thanksgiving service láago mẹ́wàá òwúrọ̀ assistant venerable spray evangelist emmanuel akípàdé lólùgbàlejò celestial church of christ goshenland cathedral kọ́lápọ̀ ìṣẹ̀lá gra àkóbá ìbàdàn ni ó ti wáyé a máa ṣàfihàn ètò gbogbo lórí ccc goshenland cathedral lórí facebook àti goshenland tv lórí youtube abes committee ló ń pè yín k Ikore growing in grace. Come closer. That is the sound of millions of Nigerians with hope and aspirations going about their day with one simple goal to win in life despite all odds. Now, listen closer. Congratulations! The Entrepreneur Award of the Year goes to Of Reaching Your Full Potentials in a World of Uncertainties you need all the help you can get to stay protected so that nothing stops you from being your best self. Visit www.lasacoinsurance.com or call us today to get a Lasaco insurance plan to keep you covered for life. At Lasaco Assurance, we go the distance with you so that your dreams can become reality because truly, if it matters to you, it matters to us. Lasaco Assurance PLC, a friend you can trust. ẹ̀gbọ́n èyí sókè sí ọlọ́run ọ̀run. <laughs> ọlọ́run bàbá àbíyé tún gbẹdẹ o twenty twenty three àbíyé global convention ó yá lórí òkè bàbá àbíyé ẹdẹ níbi tí iṣẹ́ ìyanu ọlọ́run àwòkọ́ harakọ́ àti ìṣẹ̀lẹ̀ pẹ̀lú àṣẹ orúkọ jésù. àgbàrá rẹ̀ wá síbẹ̀ sí nínú oṣù nọ́fẹ̀bà ọjọ́ kẹtàlá sọ́jọ́ kẹtàdínlógún ojú àdúrà torí ìyìn ọmọ ọ̀rọ̀ lọ́sùn àti lóru níbi ìpàgọ́ yìí torí ọlọ́run prophet samson ọlẹ́nìjì àkànní ti ṣetán láti sọ ìyẹn gbẹ́lẹ̀ ayé ìradàlágbá ló gbú omi ìbùkún àkòrí ìpàgọ́ lẹ́yìn la pè ní fífa òru ya ọlọ́run ó ti bá ti bẹ̀lú àwọn olórí ẹ̀mí bíi evangelist dr bọ́lá rẹ̀ evangelist tọ́pẹ́ àlàbí ṣígbòkìṣe wisdom bọ́sì adéyìnwá bíjèbí ọláọba tóyọ̀sí akínyà àti evangelist elijah akíntúndé tó fi máwọn ìránṣẹ́ ọlọ́run fún àkànṣe àdúrà tó ń kábàánà ìṣùdànù bíi bishop adé àjàlá bishop káyọ̀dé odúlájà àti aṣọ tó pé dàda orí òkè bàbá àbíyẹ ẹ̀jẹ̀ nípàgọ́ yìí ó ti bá wáyé o wọ́n fi ìbàdàn ìwó òṣogbo highway alásan ẹgbẹ́dọ̀rẹ́ nípínlẹ̀ ọ̀ṣun ní november thirteen sí november seventeen prophet timothy funṣọ àti evangelist mrs adéjọkẹ́ àkàndé lolùgbàlejò pastor ẹ̀sùn ọ̀làdélé cac president worldwide jésù lolúwa. bá a fà wá sí ní àwọn iléeṣẹ́ tó ń pèsè fóònù èwo ló gàdàgbà tó jásíkè tó lè fọwọ́ méjèèjì sí búrátì fún. ah tecno ni o tẹ́kínò gan lójúlówó dán nínú ká pèsè fóònù aláyèrè pẹ̀lú gbígbínnikin dískàtì ajámọ̀láyà bí òkè tẹ́kínò black friday lélẹ́yìí tó falẹ̀ ya ìràwọ̀ ọ̀sán tó tó táwọn àgbà pé wò ilé ìtajà top success lórí rẹ̀ kalẹ̀ sí gbogbo ọjọ́ jímọ̀ lóṣù kọkànlá ilẹ̀ fìdí farabandẹ̀ lórí tecno phantom x2 series ẹ̀dínwó 150k lórí tecno phantom v fold ẹ̀dínwó 200k lórí tecno Camo 20 pro ẹ̀dínwó 50k lórí tecno spark 10 5g ẹ̀dínwó 40k kéku ilé ọgbọ́n kó sọ fótoko ọjọ́ monday november twenty lájẹsùn àtẹ̀yìn ẹ̀ẹ́dà girigiri wàá pàdé ọdúnladé adékọ́lá nílé ìtajà top success tó wà mọ́kànlá ìbàdàn nígbà tó bá ń dá thirty thousand padà fún gbogbo oníbàárà kẹ́ ẹ lọ́ọ́ fi ṣe sùn àtẹ̀yìn lórí tecno pop seven series àti tecno spark ten series lásìkò ogod tí nàìjíríà wà báyìí ilé ìtajà top success net lọ rí ra fóònù pẹ̀lú ẹ̀dínwó tó gan tí ọ nínú black friday jẹ́ tecno gbédè tecno november black friday pẹ̀lú top success àtọ́dúnladé adékọ́lá ó ń ṣe yòdò yín dín. àrìnlọ́gbẹ̀ International Mobile video. àgọ́ ìwòye twenty twenty three bẹ́ẹ̀ o iṣẹ́ òru alágbèéká àtijọ́ apostoli náà lábẹ́ bàbá wa Pastor Dr E.A. Ojo JP tún bọ̀ wá sí the Apostolic Church Nigeria àgọ́ ìwòye area headquarters number two Adenugba street beside Honourable Adesegun's house Òkè Èbúté àgọ́ ìwòye nípínlẹ̀ Ògùn Friday seventeenth November ọdún twenty twenty three yìí ìsọjí la máa kọ́kọ́ fi bẹ̀rẹ̀ láago márùn-ún ìrọ̀lẹ́ ẹ̀kọ́ bíbélì ló máa tẹ̀lé láago mẹ́jọ àṣálẹ́ bákan náà faith clinic láago mẹ́wàá alẹ́ kó tó di wípé ìṣọ́ òru máa tẹ̀lé láago mọ́kànlá alẹ́ títí di àf àfẹ̀mọ́jú ọjọ́ kejì ìṣọ́ òru yìí bó ti wà fáwọn ọkùnrin bẹ́ẹ̀ náà ló wà fáwọn obìnrin o àwọn tí ọlọ́run máa lò ni pastor dr ea ojo jp general coordinator pastor io jẹ́mi ṣènìyàn àgọ́ ìwòye area superintendent lolùgbàlejò pastor dr lo ọládélé lọ́nà territorial administrative secretary pastor dr sgo uye jp vice president the apostolic church nigeria and lọ́nà territorial chairman friday seventeenth november ọdún twenty twenty three yìí máa bọ̀ kájọ gbàdúrà papọ̀ èmi pẹ̀lú ẹni ìyanu kan lọ́dún yìí lórúkọ jésù. this. ǹjọ́ orí káyọ̀dé tó ṣẹ̀ṣẹ̀ já ọ̀ṣàrà ọkọ̀ tuntun tó sì tún ṣí ilé tuntun pẹ̀lú ẹ̀. àǹtí ṣadé ńkọ́ tó ṣẹ̀ṣẹ̀ ṣí ilé ìtajà ìgbàlódé ti kó gìrìgìrì bá ọ. ó ṣáró lójú ẹ ó ń wẹ̀ lójú àbí. <laughs> máa pàjù yẹn dé o làásílẹ̀ kedere. mo fẹ́ sọ àṣírí wọn fún ẹ ó yàrá etí ẹ sílẹ̀. kì í ṣe jùjú o àmọ́ o máa nílò láti mú kí àwọn ènìyàn máa tẹ̀lé ọ tó bá fẹ́ ní àǹfààní sórí ìgbádùn bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni o àwọn tí wọ́n máa dáàbò bò ọ́ lọ́tún lọ́sí àti láàárín tí wọ́n máa dúró tì ọ́ níwájú àti kó o lè ní ìfọ̀kànbalẹ̀ láti ṣe ìgbòkègbodò rẹ b bó ṣe fẹ́ kíwọ náà lè máa ṣàjọyọ̀ rẹ lọ làsákò ni mò ń sọ nípa rẹ̀. ó yá gbéra báyìí lọ sí www.lasacoassuranceplc.com láti lọ wá irú ìdáàbòbò tó máa yí ọ káàkiri lasaco assurance plc ọ̀rẹ́ tó ṣe gbára lé yẹ ká máa fún ọlọ́run olú ìjọ mímọ́. ọpẹ́ náà ni. celestial church of christ ìràpadà parish ìbàdàn north area headquarters adjacent to our second gate orogun ìbàdàn. is celebrating fifty first adult harvest and thanksgiving service thank harvest of comfort. gbogbo ènìyàn la pè sí àjọ̀dún ìkórè sẹ̀lẹ̀ ìràpadà ìbàdàn. níbi tí àwọn áńgẹ́lì ti máa sọ̀kẹ́rẹ̀ láti ọjọ́ sunday twelfth of november títí di ọjọ́ ìkórè gangan nineteenth of november ni o. tuesday on the fourteen wednesday on the fifteen àti thursday sixteen sí ni revival yóò máa wáyé láago márùn-ún ìrọ̀lẹ́. níbi tí ọlọ́run yóò ti máa lo venerable superior evangelist emmanuel adéwálé venerable superior evangelist akeke lanko àti venerable superior evangelist ayọ̀délé jp. tó bá ti di friday láago mẹ́wàá aṣálẹ́ ni musical concert tí a pè ní night of comfort. níbi tí àwọn olórin ẹ̀mí àti àwọn akọrin ìjọ ńláńlá yóò ti máa fi orin pe ọwọ́ ọlọ́run sọ̀kalẹ̀. saturday ni ministers conference ò gbọ́dọ̀ gbẹ́yìn bẹ́ẹ̀ o. sunday gẹ́gẹ́ ni ọjọ́ ìsinmi ìdúpẹ́ ìkórè jáde sẹ́mìgì. ajá balẹ̀. ajá balẹ̀. tọ́ ajá balẹ̀ ìròyìn náà ló ń tẹ̀ sọ́wọ́ iwájú ìwé ìròyìn ti Nigerian Tribune ó gbé àkòrí ìròyìn kan tí wọ́n ní ìjọba ilẹ̀ Saudi Arabia wọ́n wọ́gi lé àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà ti ń lọ bí ọ̀tàlérúgba àti mẹ́rin tí wọ́n ti kọ́ fún níwèé tẹ́lẹ̀ láti wá sí ọ̀dọ̀ wọn. kódà ọkọ̀ bàálù airpeace tó yẹ kó gbé wọn wọ́n ní gbogbo ẹ̀ padà di jẹgẹ́ ni o. gẹ́gẹ́ bí ilẹ̀ Saudi Arabia ṣe ṣe àlàyé pé àwọn ọmọ orílẹ̀-èdè yìí láti ilẹ̀ nàìjíríà tí wọ́n fẹ́ wá sí ọ̀dọ̀ àwọn tó ń lọ bí ọ̀tàlérúgba àti mẹ́rin two hundred and sixty four passengers ló yẹ kí ọkọ̀ bàálù ti airpeace kó gbé lọ sí Jeddah láti Kano àwọn míì náà bá ń bá wọn tí wọ́n fẹ́ rìnrìn àjò látilẹ̀ yìí lọ sí ọ̀dọ̀ wọn lọ́hùn wọn ni gbogbo ẹ̀ pátá ni wọ́n figi gún bulombulomu rẹ̀ lójú tó sì jò pòròpò yìí pé kò jọ lásìkò yìí wọ́n ní ọkọ̀ bàálù kan ti gbéra tẹ́lẹ̀ láti Murtala Mohammed International Airport ti ń bẹ lẹ́kọ̀ọ́ àti ti Aminu Kano International Airport ní Kano lọ́hùn ní alẹ́ ọjọ́ ìsinmi Sunday tó sì balẹ̀ sí Saudi Arabia ṣùgbọ́n lálẹ́ ọjọ́ Monday ọ̀hún láìsí ìyọnu tẹ́lẹ̀ o kété tí wọ́n ń balẹ̀ báyìí ń làwọn aláṣẹ kéde rẹ̀ pé ṣẹ́rí bí ẹ ṣe ń dé yìí bẹ́ẹ̀ náà ni kẹ́ ẹ ṣe rù wọ́n padà síbi wọ́n ti ń bọ̀ wọ́n ní ọ̀rọ̀ yẹn ló wá ń yà wọ́n lẹ́nu yìí pé ìgbà wà ní gbogbo kátìkàtì wọ̀nyí ń ló bẹ̀rẹ̀ ẹ̀yin lẹ fún yàn ní ìwé ìpè láti wá ńgbà tó sì dé tán ẹ̀yin lẹ tún dá padà tẹ́sí sọ di mímọ̀ fún àwọn òyòkù yìí pé wọn ò lè láǹfààní láti wọ ìlú wá ọjọ́ ìṣẹ́gun Tuesday ni wọ́n sọ ọdún mọ́ ẹ̀ pé ó yá o wọ́n ti retí pé wọ́n ti kó wọn padà wọ́n padà sí ibi tí wọ́n ti ń bọ̀ nígbàtí iléeṣẹ́ aṣojú orílẹ̀-èdè wa nàìjíríà ti á dá sí wọ́n ní ẹ̀yin aláṣẹ ilẹ̀ Saudi Arabia wọ́n ní àwọn fẹ́ mú àdínkù bá àwọn èrò kan ni láti two hundred and sixty four sí one hundred and seventy seven ìyún ọ̀tàlérúgba àti mẹ́rin sí igba ó dín díẹ̀ wọ́n ní ìlànà eléyìí ó jẹ́ nǹkan kan tó burú jáàyè àwọn tó tí ọ̀rọ̀ sì kan gbọ̀ngbọ̀ngbọ̀n wọ́n ti bẹ̀rẹ̀ sí fi ìhà tiwọn náà hàn bí ẹni tí í ṣe ọ̀gá àgbà yẹyan fún iléeṣẹ́ ọkọ̀ òfurufú ti Centurion Aviation Security and Safety Consultant Group wọ́n ní Captain John Òjìkùtù àwọn náà ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí tí wọ́n sì sọ dúnmọ́ ẹ̀ pé àwọn ò gbé ìgbésẹ̀ lójú ọgán láti fi yanjú kí ni nǹkan tó fa gbónúgbónúgbónúgbónú lórí ọ̀rọ̀ yìí kó tó di pó débẹ̀ bẹ́ẹ̀ bá ní jẹ́ kéèyàn wá ẹ mọ̀ wulẹ̀ fún níwèé èwo ni kẹ́ fún níwèé tán kẹ́ wá wọ́gi lé ìrìn àjò wọn ó jẹ́ nǹkan tó burú jáì wọ́n sì ń tanná wo ìdí gbogbo bí ọ̀rọ̀ ọ̀hún èyí tó wà lórí ọ̀rọ̀ yìí tí àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà tí ọ̀rọ̀ kàn gbọ̀ngbọ̀ngbọ̀n lórí bí wọ́n ṣe wọ́gi lé ìwé tí wọ́n fún wọn tẹ́lẹ̀ láti fi wọ̀lú wọn wá wọn ó wọ ọgbọ́n míì tí wọ́n dá sí. àmọ́ o Saudi Arabia ìjọba wọn wọ́gi lé fíìsà tí wọ́n ti fún àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà ti ń lọ bí ọ̀tàlérúgba àti mẹ́rin. àwọn onídàáfó èkó wọn kó ọkọ̀ wọn lẹ̀ wọ́n ń fẹ̀hónú hàn pẹ̀lú ẹ̀gúnjẹ táwọn askari ń gbà lọ́wọ́ wọn àti lasma. àwọn wo laskari ọlọ́pàá. ṣé ọlọ́pàá máa ń gbẹ̀gùn jẹ ni. mi gbọ́. ṣé ọlọ́pàá máa ń gba ẹ̀gún jẹ ni. kí ló ń ṣe léyìí i don't understand irú question wo nìyẹn ṣé mo sọ ọlọ́pàá rí ni báwo ṣe fẹ́ mọ̀ ìgẹ̀rà lójú ìwé ìkẹfà Vanguard fún ti òwúrọ̀ òní níbẹ̀ ni àwọn onídàáfó lẹ́kọ̀ọ́ ti fìbínú kó dáńfó wọn lẹ̀ ṣé danfo kúkú sí èrè. <laughs> bàbá ẹ ló mú so. onídàbò <laughs> ti mú danfo so lẹ́kọ̀ọ́. wọ́n fẹ̀hónú hàn sí àwọn òṣìṣẹ́ lasma àtàwọn ọlọ́pàá tí ń gba owó mọ̀dámọ̀dá àjọ ojoojúmọ́ lọ́wọ́ wọn ni orí bá bẹ̀rẹ̀ sí ní tàwọn aráàlú tó fẹ́ wọ danfo tí òrọ́ kọ̀ wọ̀ ni wọ́n bá kẹsẹ̀ sí lẹ́kọ̀ọ́ ìròyìn ẹ̀ rèé o mọ́ńbé ni ń mu nbí bí inú bá bí afẹ́fẹ́ ni ó yagi mhm. lu omi bínú bá sì bí omi náà yóò gbégi lọ òun náà lọ̀rọ̀ àwọn aráàlú tí orí ń ta lọ́wọ́ lẹ́kọ̀ọ́ pàápàá lágbègbè bíi abúlé ẹ̀gbá ìyànà pàjà àtàwọn agbègbè tọrọ mọ́bẹ̀ wọn pẹ̀lú báwọn aráàlú ò ṣe rí dánfó wọ àwọn onídánfó látàná àti ẹgbẹ́ òṣìṣẹ́ awakọ̀ NURTW ni wọ́n kó dánfó wọn kò ńlẹ̀ láti fẹ̀hónú hàn pé àwọn ò lè wá máa pawó sápò alápò kí àwọn máa ṣiṣẹ́ tààgùn bọ̀yọ̀ lábẹ́ òrùn lábẹ́ òjò kó wá jẹ́ pé askari kan ní ọmọ gbà bíi agbowó òde lọ́wọ́ àwọn àwọn òsì máa ń táwọn rà lọ́wọ́ ọlọ́pàá tọlọ́pàá ó sàmọ́ gbowó mọ̀dámọ̀dá àtọlọ́pàá àti LASTMA ti ń bẹ ní Èkó ni wọ́n fẹ̀sùn kínní kàn ni wọ́n bá kọ́kọ́ ńlẹ̀ pé kàkà káwọn ọmọ ṣiṣẹ́ fọmọ ẹlòmíì hmm. jẹ àwọn ó ya apá òṣèṣàn àwọn ọ̀kà lérí ni àwọn èrò tí ń wọkọ̀ lágbègbè ìbáyé ọ̀bá rí dáńfọ́wọ́ wọn ní oníkálukú lábẹ́ òrùn burúkú burúkú làwọn náà kẹsẹ̀ sí ní rìn kì ìròyìn yẹn pé ó máa ga báyìí o hmm, ojú <laughs> babunde sọf ojú ìwé kẹfà ìwé ìròyìn Vanguard fún ti òwúrọ̀ òde. láìpẹ́ láì jìnnà orílẹ̀-èdè wa nàìjíríà gbogbo ọmọ ilẹ̀ yìí tó bá wà nílé òkèèrè ó máa lóore ọ̀fẹ́ àti kópa nínú ètò ìdìbò tá a bá ń ṣe láì jẹ́ pé wálé ìgbésẹ̀ ọ̀tún rèé tí ń lọ lọ́wọ́ ní iwájú ilé ìgbìmọ̀ asòfin àgbà orílẹ̀-èdè wa nàìjíríà ojú ewé kẹrìndínlọ́gbọ̀n ìwé ìròyìn ti Daily Sun ni ló wà tí wọ́n ní ilé ìgbìmọ̀ asòfin àgbà alẹ̀ yìí Senate ìpele kẹwàá tí wọ́n wà yìí wọ́n ti ń jókòó àpérò yìí tábìlì po lórí ọ̀rọ̀ àadarí ilé ìgbìmọ̀ asòfin àgbà Senate leader Ọpẹ́yẹmí Bámidélé ń lọ sọ̀rọ̀ yìí di mímọ̀ nínú ìpàdé orí ẹ̀rọ ayélujára kan tí wọ́n ṣe láti bá àwọn àjọ tó ń bó ṣe kò kárí àwọn ọmọ orílẹ̀-èdè tí ń bẹ òkèrè sọ̀rọ̀ ìpẹ́ wa àfẹ́ máa dùn yín ní ẹ̀tọ́ yín nítorí ẹ̀yin náà ní ipa láti kó nínú iṣẹ́ ìdàgbàsókè ìlú kì í wá ṣe pé kẹ́ fowó ránṣẹ́ sílé nìkan tàbí pé kẹ́ wá ṣe àtìlẹ́yìn míì ẹ̀yin náà lóore ọ̀fẹ́ àti lè dìbò ní orílẹ̀-èdè ibi tí ìbò bá ka yín mọ́ lásìkò èyí yòówù tí ìbò bá wáyé tóun tẹnu ẹ̀ ni wọ́n ṣe gbé ìgbésẹ̀ àkọ́tún yìí tí wọ́n sì ní ilé òtún jókòó lórí ìpàdé àpérò ọ̀rọ̀ yìí lọ́sẹ̀ tá a wà ń bẹ̀ yìí bí wọ́n bá ti wá buwọ́lù ó ti dòun nu a jẹ́ pé ẹ̀rọ ọ̀gbàlódé tí wọ́n á ṣe ètò ẹ̀ àwọn ọmọ orílẹ̀-èdè tó wà lamẹ́ríkà London Australia káàkiri báwọn àwọn náà máa dìbò lásìkò ìgbà táwa torílẹ̀-èdè Nàìjíríà náà bá ń dìbò wọn ó sì máa kàbó tiwọn náà láì ní jẹ́ pé wọ́n ń fi ẹ̀tọ́ wọn gbolẹ̀ ẹjẹ́ adákàn ká lọ sí ojú ọjà ajá àbálẹ̀ ròyìn ń tẹ̀ wájú ẹ̀kú kalẹ̀. ajá àbálẹ̀. ajá àbálẹ̀ ẹ wàá ti gbọ́ nípa Rìbú. àwọn ti dámọ̀ nìyẹn. bó o bá fẹ́ ṣe náwó kó dára ẹ ó yá pé Rìbú. Rìbú's Katrina ni bento. o. ó sì dá ìdán. Katrina catering academy ń kọ́. ilé ẹ̀kọ́ tó dára ni. Ripple's restaurant to go. Ripple snacks, chops, pastry, and boy Never enough. The way to a man's heart is through his stomach. If you therefore wish to become a certified chef, Ripple's Catering Academy is the place for you. An intensive training session has begun in earnest for courses like continental and traditional culinary arts, pastry, snacks and small chops preparation, cake and sugar craft, fruit tail and cocktail drinks preparation, event planning and management, as well as hotel management. gbogbo àwọn ètò ẹ̀kọ́ wọ̀nyí ìlànà owó bá ṣe ń ṣe kó ṣe fúnra rẹ̀ tá a mọ̀ sí practical làmúlò Lafidaya Tonileco Ripples Catering Academy trainings are slated for weekdays and weekends for duration of three months, two months, and one month, depending on your preference. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ kàn sí wọn lónìí ní Ripples Catering Academy number one Ìbà Mall opposite Cash and Carry Dùgbẹ̀ Ìbàdàn tàbí Dallas Plaza beside Global Harvest Outer Ring Road along Kuala New Garage Akala Expressway Ìbàdàn telephone zero eight zero five nine one five nine seven two two Ripples Catering Academy changing lives fulfilling dreams. Ajá balẹ̀. alága ìjọba àbílẹ̀ ìbàdàn north honorable waheed àkànbí adéníyì bíirọ́ ó ti dáwọ́ dùnú pẹ̀lú gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ olùṣèyí abíọ́dún mákindé nípasẹ̀ bí wọ́n ṣe fi jẹ jagunmọ́lú tilẹ̀ ondo lápapọ̀ ìgbésẹ̀ ọ̀hún kò sẹ́yìn àti máa ṣe bọ̀ rere pẹ̀lú ipa takuntakun eléyìí tí gómìnà onímọ̀ ẹ̀rọ ṣèyí mákindé tó ti kó láàrin ìlú honorable adéníyì bíirọ́ nínú àtẹ̀jáde ìkíni tó fi léde láti pàṣẹ àmúgbálẹ́gbẹ̀ẹ́ fétò ìròyìn rẹ̀ folúṣọ́lálà òun ṣe lálàyé wípé gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ẹ̀rọ olúṣèyí abíọ́dún mákindé ẹni tó ní ẹ̀mí ìfẹ́ ní í ṣe ò òwí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ sì ni pẹ̀lú bákan náà ìfarakínra eléyìí tó ní pẹ̀lú gbogbo lọ́balọ́ba tó ń ti ìwà ìtẹríba fáwọn orí adé ń kalẹ̀ òun gan ló ṣe okùnfà bí gbogbo orí adé ṣe fẹ́ràn rẹ̀ oyè jagunmólú tilẹ̀ ondo lápapọ̀ tí wọ́n fi gómìnà onímọ̀ ẹ̀rọ ṣèyí mákindé jẹ ó jẹ́ ìwúrí fún gbogbo èèyàn ìpínlẹ̀ ọ̀yọ́ lápapọ̀ ìdí abájọ ni wípé ọmọlúwàbí èèyàn gbáà òní gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ṣe o ìgbáyégbádùn àwọn aráàlú ó ṣe pàtàkì lọ́kàn àyà rẹ̀ ọlọ́pọlọ pípé ẹ̀dá ní í ṣe tó ń ti àwọn àfojúsùn nǹkan rere káàkiri ìlú yíká ìpínlẹ̀ Ọ̀yọ́ lápapọ̀ lákòótán ọ̀rẹ́bù Waheed Àkànbí Adéníyì bíi irọ́ alága ìjọba ìbílẹ̀ Ìbàdàn North ó wá ń gbaládùra pé kọ́lọ́run ọba nínú àánú rẹ̀ kó jẹ́ kí onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé jagun ilẹ̀ Ondo lápapọ̀ kó túbọ̀ máa ṣe àṣeyọrí lọ́lọ́kan òjọ̀kan nínú àlàáfíà tó ń ti ìfọ̀kànbalẹ̀ tó péye. àjàbalẹ̀. christ apostolic church babalọlá memorial international miracle camp ìkejì arákejì ìpínlẹ̀ ọ̀ṣun pẹ̀lú àkànṣe ìpàdé àdúrà ọlọ́dọọdún ni no more limitation kò sí gbèǹdéke mọ́. ìkejì arákejì ló fi ṣe bùdó agbára. wednesday ọjọ́ karùndínlógún sọ́jọ́ kẹtàdínlógún friday mọ́júmọ́ sátidé làṣẹ àdúrà yìí ọmọ ajá bọ́ nílẹ̀ májẹ̀mú. prophet ayọ̀ daniel camp coordinator prophet esikaya ọ̀làdẹ̀jì cac general evangelist àtọ̀kọ̀ ìránṣẹ́ ọlọ́run ti pé wọ́n dájú. ọlọ́run yóò máa lò elijah akitunde ọlọ́run sọ bẹ́ẹ̀ omijé ojú mi adéyínká aláṣeyọrí ìṣẹ̀tú akínwándé ìlú títí lọ pé olùdarẹ̀ máa kọrin ní fifteen sixteen seventeen nùfẹ̀ǹbà yìí ní CAC àwọlọ́lá memorial international miracle camp ìkejì arákejì wá fún ìgbàlá ìwòsàn ìtúsílẹ̀ àti ìbágbàdé lẹ́sẹ̀kẹsẹ̀ òwúrọ̀ ọ̀sẹ̀ àti àṣálẹ̀ làdúrà alágbàyípo ọ̀hún lójúmọ́ sátidé níbi tàdúrà yóò ti máa rọ̀ṣọ̀ kalẹ̀ bí ọ̀rẹ̀rẹ̀rẹ̀ òjò pásítọ̀ ẹ̀sọ̀ ọ̀ládélé làárẹ̀ CAC lágbàáyé no more limitation kò sí gbẹ̀ǹdẹ̀kẹ̀ mọ́ ọ ẹ àmọ́ ṣùgbọ́n bọ̀ wíwà níkejì arákejì ní béèyàn bá ń ṣiṣẹ́ tí ń bá ń rọwọ́ yọ ojúlówó electronics tó ṣe é lò gbà lọ́tọ́ láti máa bá nú ilé àti lọ́fíìsì irú ẹni bẹ́ẹ̀ solar telecoms and electronics fonírúurú electronics for ọ́fíìsì ilé ìtura ilé gbé electronics bíi flat screen tv power generators home theatres deep freezer ceiling fans àtàwọn air conditioners lóríṣiríṣi ni gbogbo electronics tẹ́ bá ń fẹ́ lọ́dọ̀ wọn bákan náà ń làwọn android phones àti iphones nípele nípele bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí bẹ́ẹ̀ bá ṣe ń rajà pẹ̀lú ẹ̀dínwó lọ́dọ̀ wọn lẹ́tùmọ̀ gbẹ̀bùn tó jọjú àwọn ilé ìtajà solar telecoms and electronics wà ní challenge wọ́n wà ní palm shopping mall wọ́n ń bẹ nífẹ̀ẹ́ gbẹ́kẹ̀gbẹ́ eyon filling station ní yàgànkú wọ́n wà ní opposite heritage mall ní dùgbẹ̀ wọ́n wà ní isolac building àti solar mega store ní mọ́kọ́lá bákan náà ni wọ́n wà ní àbáyọ̀mí bus stop ní wòrò ẹ máa pè wọ́n sórí zero nine one six nine nine eight one six four one tàbí zero nine one six nine nine eight one six two four ní solar telecoms and electronics shops quality ni ẹ yàn láàyò òjó orí káyọ̀dé tó ṣẹ̀ṣẹ̀ já ọ̀ṣàrà ọkọ̀ tuntun tó sì tún ṣí ilé tuntun pẹ̀lú ẹ̀. àǹtí ṣadé ńkọ́ tó ṣẹ̀ṣẹ̀ ṣí ilé ìtajà ìgbàlódé ti kó gìrìgìrì bá ọ. ó ṣáná lójú ẹ ó ń wẹ̀ lójú àbí. <laughs> máa pàjù yẹn dé o làásílẹ̀ kedere. mo fẹ́ sọ àṣírí wọn fún ẹ ó yàrá etí ẹ sílẹ̀. kì í ṣe jùjú o àmọ́ o máa nílò láti mú kí àwọn ènìyàn máa tẹ̀lé ọ tó bá fẹ́ ní àǹfààní sórí ìgbádùn bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni o àwọn tí wọ́n máa dáàbò bò ọ́ lọ́tún lọ́sí àti láàárín tí wọ́n máa dúró tì ọ́ níwájú àti lẹ́gbẹ̀ẹ́ kó o lè ní ìfọkànbalẹ̀ láti ṣe ìgbòkègbodò rẹ bó o ṣ ṣe fẹ́ kí wọn náà lè máa ṣàjọyọ̀ rẹ lọ làsákò ni mò ń sọ nípa rẹ̀. ó yá gbéra báyìí lọ sí www.lasacoassuranceplc.com láti lọ wá irú ìdáàbòbò tó máa yí ọ káàkiri lasaco assurance plc ọ̀rẹ́ tó ṣe gbára lé. ajá balẹ̀. mọ́gàjí lukman lanlẹ́yìn òǹkè ọba wa alihaji muritala olúmini olúòkun wan aláyùnrẹ́ tìdí ayùnrẹ́ fún ìgbàlejò àwọn ọba aládé tuntun nílẹ̀ ìbàdàn tí yóò wáyé lọ́jọ́ kẹrìndínlógún oṣù kọkànlá ọdún 2023 tá a wà yìí láàfin aláyùnrẹ́ tìdí ayùnrẹ́ ẹbí ògúnbilé jẹ́ lanlẹ́yìn olúòkun àti alápínni ló ń kéde fún gbogbo ẹbí lápapọ̀ ajá balẹ̀. má bẹ̀rù ìwọ ilẹ̀ nítorí olúwa yóò ṣe òun ńlá jọ́ẹ́lì oríkejì ẹsẹ̀ kọkànlélógún èyí ni àkórí ìsọjí onínà five bible twenty twenty three ọlọ́run tó ń ṣe òun ńlá ló gbin igi five bible tó ń rúwé lọ́dọọdún pẹ̀lú gbáǹkọ́gbìn iṣẹ́ ìyanu tó ń ṣẹlẹ̀ tí kò bá sú ọlọ́run láti máa dá sí ọ̀rọ̀ ayé àwọn ènìyàn ní five bible èṣe tí ọ̀rọ̀ ayé rẹ yóò wá fi sú ọ pakétímọ́lẹ̀ láti wá darapọ̀ mọ́ gbọ́lọ́gọ̀ bíi tirẹ̀ láti tọ́ agbára ọlọ́run yòówò fún ìgbàlá ọkàn ìwòsàn ìtúsílẹ̀ àti àṣeyọrí lórí òwò àti iṣẹ́ rẹ àwọn tí ọlọ́run yóò lò nípasẹ̀ jésù kristi ni rev noah adéọ̀sùn reverend gbẹ̀ngà Kotila pásọ ayọ̀ jẹ́jẹ́ àti àwọn olùgbàlejò àgbà prophet pf ọwá àti reverend mrs co ọwá àkànṣe ìpàdé àdúrà wà lójoojúmọ́ fún àwọn tó wojú ọlọ́run fún ọmọ láago mẹ́sàn-án àárọ̀ tí fáàrí bàbà gangan yóò sì máa wáyé láago mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́ láti sunday november nineteen títí di saturday november twenty-five àṣekágbá ní ìsìn àjọyọ̀ àti ìdúpẹ́ ní sunday november twenty-six láago mẹ́wàá àárọ̀ ibi ìsọjí ní christ bible miracle church pf ọwá crescent adéyẹmọlé out mọ̀lété ìbàdàn jésù ni olúwa. táyé mi. Thank you. orúkọ mi ni àṣàkẹ́ gẹ́gẹ́ bí ìyàwó ilé mo ti sin oríṣiríṣi adìẹ rí ní nǹkan bí ọdún méjì sẹ́yìn nígbà tí tóyìn ọ̀rẹ́ mi rí bí mo ṣe ṣe wàhálà lórí àwọn adìẹ yìí ó wàá sọ fún mi nípa adìẹ nọ́ìlà mo fi tó baálé mi létí bí a ṣe bẹ̀rẹ̀ sí ní sin adìẹ nọ́ìlà nìyẹn èmi ni ti ní tòótọ́ láìpẹ́ ọjọ́ ìyàtọ̀ hàn àǹfààní jabua ló wà nínú sísin adìẹ yìí sísin adìẹ nọ́ìlà fi mí lọ́kàn balẹ̀ àwọn adìẹ mi ò kí ń kú bíi ti tẹ́lẹ̀ adìẹ nọ́ìlà ò kí ń déédéé ṣe àìsàn bí àwọn adìẹ yòókù adìẹ nọ́ìlà rọrùn láti sìn torí pé àyíká ilé ni wọ́n wà wọ́n sì lè jẹ oúnjẹ àjẹkù ìdílé ṣé ti èrè tabuwa tí mò ń jẹ ni ká sọ ni àbí ẹyin tí mò ń rí tà lóòrèkóòrè ni ká wí kódà mo ràn bálẹ̀ mi lọ́wọ́ pẹ̀lú ríra àwọn nǹkan díẹ̀díẹ̀ tí ẹbí wa nílò yàtọ̀ sí owó tí mò ń rí lórí sísin nọ́ìlà mo tún jèrè ìlera tó péye èmi àti àwọn ẹbí mi jẹ ẹyin àti adìẹ lóòrèkóòrè láì pa òwò mi lára. dàbí àṣàkẹ́ ra nọ́ìlà ta nọ́ìlà jẹ adìẹ àti ẹyin nọ́ìlà. láti rí ojúlówó adìẹ nọ́ìlà rà á láti ilé iṣẹ́ amo farm cibra archery fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé pé zero seven zero zero six zero zero zero six zero zero bàbá dami mogo olè sàmúlò alọ́ńbọ̀ wá síbàdàn ìwọ ló kàn láti sọ tẹsítímọ́nì. gbogbo ìlú ìbàdàn lápapọ̀ ló máa sọ̀rọ̀ ẹ̀rí bí wòlíì máa jẹ́mu prọfẹ̀sì sàmúlò alọ́ adami mogo ti CAC grace of mercy diamond pati dẹ́sẹ̀ wọ̀lú ìbàdàn pẹ̀lú ìfàmì òróró yẹn agbára o lọ́jọ́ sátọ̀dẹ̀ eighteen àti sunday nineteen november ìpàdé máa òwúrọ̀ àná àti ìfàmì òróró yàn. morning of mercy with anointing service. àkórí ẹ̀ divine ẹ̀ ìrànlọ́wọ́ látòkè. lọ́dún tí ń parí lọ. inú ìpàdé ọjọ́ méjì nílùú Ìbàdàn. bèjẹ́ èsù ti fẹ́ péré òpin ọdún fún gbogbo olùgbé Ìbàdàn. ilé rẹ̀ ò ní dàpínlẹ̀ ọ̀pọ̀ ránṣẹ́ ọlọ́run alàyè àtàwọn olórin ẹ̀mí bíi kẹ́mìrì ó bò. tèmi tọ́pẹ́ ọmọ alágbàwí. wọ́n á máa kọrin ẹ̀mí. wòlíì sàmúlò alọ́ adámímúgo. wọ́n á máa da òróró ìgbẹ́dídé àti ìtura lé gbogbo èèyàn lórí. lọ́jọ́ Saturday eighteenth November. aago méjì òwúrọ̀ seven a.m. lọ́jọ́ Sunday Sunday aago mẹ́fà ìdájí six a.m. la ó pàdé Dayland event center opposite gbaremu market barak bus stop Sango Ẹlẹ́yẹlé ròdùn Ìbàdàn la ó ti pàdé o bẹ́ẹ̀ la ayé wọ́n náà wọ́n ká sẹ́lẹ̀ máa wà láti rí wòlíì ǹjọ́ mm. orí káyọ̀dé tó ṣẹ̀ṣẹ̀ já ọ̀ṣàrà ọkọ̀ tuntun tó sì tún ṣí ilé tuntun pẹ̀lú ẹ̀. àǹtí ṣadé ńkọ́ tó ṣẹ̀ṣẹ̀ ṣí ilé ìtajà ìgbàlódé ti kó gìrìgìrì bá ọ. ó ṣáná lójú ẹ ó ń wẹ̀ lójú àbí. <laughs> máa pàjù yẹn dé o làásílẹ̀ kedere. mo fẹ́ sọ àṣírí wọn fún ẹ ó yàrá etí ẹ sílẹ̀. kì í ṣe jùjú o àmọ́ o máa nílò láti mú kí àwọn ènìyàn máa tẹ̀lé ọ tó bá fẹ́ ní àǹfààní sírú ìgbádùn bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni o àwọn tí wọ́n máa dáàbò bò ọ́ lọ́tún lọ́sí àti láàárín tí wọ́n máa dúró tì ọ́ níwájú àti kó o lè ní ìfọ̀kànbalẹ̀ láti ṣe ìgbòkègbodò rẹ b bó ṣe fẹ́ kíwọ náà lè máa ṣàjọyọ̀ rẹ lọ làsákò ni mò ń sọ nípa rẹ̀. ó yá gbéra báyìí lọ sí www.lasacoassuranceplc.com láti lọ wá irú ìdáàbòbò tó máa yí ọ káàkiri lasaco assurance plc ọ̀rẹ́ tó ṣe gbára lé. àjàbalẹ̀. alright ẹ̀yin pẹ́sẹ́pẹ́sẹ́ tó ṣẹ́kù lóòrọ̀ inú ojú ìwé ìkẹsàn-án Vanguard ló sì wà ẹgbẹ́ àwọn olùkọ́ àgbà láwọn ilé ẹ̀kọ́ gíga onípò kíní tá a ti kọ́ àwọn olùkọ́ àwọn lecturers ní colleges of education ẹgbẹ́ wọn kòásù ti sọ pé à tó bá jẹ́ eré níjọba àpapọ̀ fi ń ṣe kí ẹ má dá láṣà ò kọ́ ya ajé eré náà ni o. Ah, èwo wá ní ìlọ̀ mọ́ fi lọ lọ forty percent IGR owó tí àwọn ń pa wọlé lábẹ́nú kí àwọn á máa dá sínú àsùnwọ̀n àjọba fún kíni ojú ìwé kẹsàn-án ìwé ìròyìn Vanguard fún ti òórọ̀ òní alpha. tọ lórí ọ̀rọ̀ ti wáyẹ́ẹ̀kì lágbọ́nrin ti ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ yìí bó bá ti di oṣù kejì ọdún tó ń bọ̀ ìlànà ká máa ṣe ìdánwò lórí ẹ̀rọ ayélujára pẹ̀lú ìlànà ti CBT yóò bẹ̀rẹ̀ pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run pàápàá jùlọ àwọn tó bá fẹ́ kópa tó jẹ́ ti aládàáni ọ̀tọ̀ ìyún private candidates àwọn náà máa láǹfààní láti ṣe àmúlò ìlànà yìí láti fi ṣèdánwò wáyẹ́ẹ̀kì àmọ́ láti Taraba ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní Taraba léyìí tó jẹ́ pé ó gbomi lójú èèyàn gan-an wọ́n ní ọkọ̀ ojú omi kan mà ní níbi tí àwọn apẹja ń wà wọ́n ní ẹgbẹ́ ibẹ̀ gangan lọkọ̀ ojú omi eléègbé yìí dande o èèyàn tí ń lọ bí okòó ló sì kò fònà bí ń bẹ̀ èyí tó túmọ̀ sí pé èèyàn ogún ni ló bá ìṣẹ̀lẹ̀ náà rìn ọlọ́run ṣàánú wa o ọ̀nà ọ̀gbàjẹ́ ìgbàmú wa má jò de páńpẹ́ kú o. àmín tọ ẹ alpha sotunku. kí n túnjú eléyìí mọ. at your own risk. <laughs> lórí ọ̀rọ̀ ti ìforúkọsílẹ̀ ìyún ti NIMC wọ́n sọ ọdún mọ̀ pé tíjọba àpapọ̀ orílẹ̀‐èdè nàìjíríà bá ti yanjú àwọn gbèsè tó wà lọ́rùn wọn iná lọ́rùn wọn tó lè mọ́ o láti ṣe àṣeyọrí lórí àwọn iṣẹ́ àkànṣe tí wọ́n gbé lọ́wọ́ torí òbítíbitì ẹgbẹ̀lẹ́mùkú owó ẹni gbèsè tí ń bẹ lọ́rùn àjọ NIMC báyìí tó yẹ kí ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè nàìjíríà kó rí sanwó lórí ẹ̀ ń ló sì ń ṣọ ayadínàgbò wọ́n ní àwọn kan san bíi ẹgbẹ̀rún márùn-ún àwọn kan san bíi ẹgbẹ̀rún mẹ́wàá lórí pé àgbà káàdì àgbà káàdì yìí náà wọ́n ní àwọn gbèsè ọ̀kan ti wá wà ńlẹ̀ tẹ́lẹ̀ tó ti lé ní kábíyèsí elédùnmarè wọ́n ní tó jẹ́ pé lórí àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà ti ń lọ bíi mílíọ̀nù igba àwọn ọmọ orílẹ̀-èdè yìí bàbá ṣírú ẹgbẹ̀rún márùn-ún ẹgbẹ̀rún mẹ́wàá orí kọ̀ọ̀kan fún èèyàn bíi mílíọ̀nù igba ẹ̀ka ṣàìmọ̀ yìí pé ẹrù bá àwọn ọ̀jẹ̀jẹ̀ ní lọ́rùn ìjọba nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tí wọ́n ṣe lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ pẹ̀lú olùbádámọ̀ràn àgbà fún olùdarí àgbà àjọ NIMC ìyún ọ̀gbẹ́ni Ayọ̀délé Babalọ́lá ló ti gbé ṣe ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdádúró tó ń wáyé nípa sísanwó lórí láti ọ̀dọ̀ ìjọba sí ọ̀dọ̀ àwọn aláṣẹ tí ọ̀rọ̀ kàn gbọ̀ngbọ̀n èyí tó ń ṣe adínàgbòkú fún ìlànà yìí olùdarí àgbà òmùẹ̀rọ Abísóyè Kókà Odúṣọ̀tẹ̀ òun náà ni wọ́n ti dáwọ́ sísan owó dúró ṣùgbọ́n ẹrù gbèsè tí ń bẹ lọ́rùn ìjọba orílẹ̀-èdè Nàìjíríà àfikún ọ̀sán láti lè mú kí iṣẹ́ ọ̀hún kó já geere ẹ lọ gbá ìwé ìròyìn Nigerian Tribune mú ibẹ̀ ló wà lójú ìwé kẹrin. tọ lẹ́nu lọ́lọ́ yìí mo rí i pé èrò bẹ̀rẹ̀ sí ní pọ̀ lọ́fíìsì àjọ ọ̀hún tí ń bẹ ní garage tí wọ́n ti ń fún yàn ní nọ́mbà ìdánimọ̀ àti káàdì ìdánimọ̀ lẹ́wà ọ̀hún ó dàbí pé àwọn akẹ́kọ̀ọ́ tó fẹ́ ṣe wàyẹ́ẹ̀kì àti GCE ni wọ́n nílò nọ́mbà ọ̀hún hmm. ni wọ́n wá pọ̀ mo wá àwọn èèyàn wa náà ló sì wà ní ọ́fíìsì wọn ní new garage wọn akínyẹ kú iṣẹ́ takuntakun ẹ ṣe o ẹ wá bá wa tètè dá àwọn ọmọ lóhùn kí wọ́n mọ̀ ìsásóòrùn yìí ká mọ̀ fi sá wọn sóòrùn tó nǹkan ọlọ́run mọ̀ fún yín sí o àwọn kan tiẹ̀ wá ń parọ́ kan kì mo ní ọlọ́run níjà ríru ẹ̀ o torí mo mọ àwọn èèyàn wa dáadáa ní new garage wọn kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ pé ẹ láwọn ibì kan ẹ wọ́n ní káwọn mọ̀ mú tọrọ kọ́bọ̀ kan wá kí wọ́n tó dá wọn ló ní à irọ́ wọn yìí ṣe bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ wọ́n ń ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ah, ah, àwọn owó kíni àwọn àwọn gan yìí ṣe bẹ́ẹ̀ wọ́n ń ṣe bẹ́ẹ̀ tọ́ ẹyin adenu ọkọ àti o adenu àsinmi ìyá wa olólùfẹ́ ajábalẹ̀ àti ìkànnì Fresh FM káàkiri àgbáyé ìyá wa Olúbùkọ́lá ah, láti UCH wọ́n ní ibi àti mọ̀ mẹ́ni tó fẹ́ràn ẹ̀ nínú wọn ní à pé stress hàn nínú ohùn mi wọ́n wá júwe àwọn nǹkan tí mo máa fi sí omi gbóná tí ń gbèlú gẹ̀